وكل ضلالة في النار أكيد أيربوا لوري إتوا شرح السنة في شيخ البربخاري رحمه الله نيبام بلو عليه في شيخ صالح الفوزان حفظه الله وشكواه آه إلى كيف nínú ọ̀rọ̀ البربهاري رحمه الله ولو أعلم أن الناس لم يبتدعوا بدعة قط حتى تركوا من السنة مثلها شيخني الإمام أن الناس لم يبتدعوا بدعة قط ibe àwọn èèyàn ní dáadáa lè kankan síbi ẹsìn bó bá ti wù kó ma hátà tárakú mina sunna ti fi ha àyàfi kó jẹ́ pé sunna tó ṣe déédéé àdádálẹ̀ yẹn sunna tó wà nídàkejì yẹn àfi káwọn èèyàn gbé jù sílẹ̀ àfi káwọn èèyàn fi sunna káfílẹ̀ nígbà tó bá fẹ́ dá àdádálẹ̀ ó ní fahadari muharramat min al-umur àfàwọn ni ẹ̀ka sọ́ra fahadari muharramat min al-umur sọ́ra fún àwọn nǹkan ìwọ̀ nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn o wàyí nàkúlà mọ̀tàdà ti ti dà á nítorí pé gbogbo nǹkan tí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ tí wọ́n ti tẹ̀ gbé wá àdáadáa lẹ̀ ni wàkúlà bí dà á ti dọ̀là àdá gbogbo àdáadáa lẹ̀ pátápátá bẹ́ẹ̀ sì rí òun dọ̀là àdá àánú ni wàdọ̀là àdá tó wà áhàlù ha ìnà àtànù àtàwọn tó wà lórí àánú tó wà lórí ọ̀gbẹ́dà lè yá àná inú náà ni wọ́n lọ lọ́lẹ̀ ìyá àdùbìlà. الشيخ عبد الله حفظه الله ọwọ́ ní hàlìhì hikmatun azima ọgbọ́n ńláńlá níbẹ̀ bí ọ̀rọ̀ tí sheikh barbahari sọ yìí wàhíyá ma'asuratun ani salaf ọ̀rọ̀ tí sheikh barbahari sọ yìí ọ̀rọ̀ tí abá orípa rẹ̀ ní látẹnu àwọn salaf láwọn ẹni síwájú náà ti kọjá lọ anna nasa gbẹdábẹ́jẹ́ àwọn èèyàn ma ahdathu bid'atan illa faqadu mithlaha min as-sunnah àwọn èèyàn ní dáadáa dáadáa lẹ̀kọ́ sínú àyàfi kan pàdánù súnà tó bá ti déédéé tó wà lọ́kùnrin tí àdáda lẹ̀ yẹn dábàá ní ká máa ṣe kíní kan súnà táwọn yẹn bá wá dá àdáda lẹ̀ tó máa fi rọ́pò rẹ̀ ó túmọ̀ pé kíni suna ọma súnà yẹn gangan súnà wọn wọn ti fi fídíà wọn ti fi rọ́pò rẹ̀. ní súnà wọn ò lè jọ papọ̀ sójú kan àti súnà àti bídíà ìlà wàtúkọ̀ ìdá àgùnbá àlùkòkòrò àyàfi kíkọ́ ó lé kan jáde ní méjèèjì inú kí súnà ó lé bídíà jáde àti kí bídíà ó sì lé súnà jáde ó ti fẹ́ lórí bẹ́ẹ̀ ni ẹ bá ṣe rí bí ẹni tí bá ń ṣe nǹkan yẹn ẹni tí bídíà bá mẹ́lá rẹ̀ pẹ̀lú súnà ó ti fẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá ṣe lágbára sí nínú ẹ̀sìn ẹlòmíì bẹ́ẹ̀ tó jẹ́ pé bídíà bá dé yóò lé súnà dànù fún ni ẹlòmíì ti ń gbàdúrà pé bídíà ń bẹ àwọn gbàtọ́ bá ti di pé súnà lélẹ̀ yìí súnà yóò ṣe kíni yóò tàbí bídíà jáde wọn ò ní jọ dúró papọ̀ láíláí ṣẹ́kù ní wàlá yakunu al-insan mubtadi'an wa sunniyan ṣẹ́kù ní kò rọrùn fún yẹn wá jẹ́ mubtadi' ká ní oníbídíà ni wa sunniyan kátó wá ní súnà náà ẹ̀rí bá kò rọrùn láíláí yóò yà jẹ́ kanu méjèèjì báwa ní àwọn ah, súnà ni a ama oníbídíà náà tó ni so o ti ni ti ba súnà tó gbéra rẹ̀ dị àbí kó pa bídíà ti tó lè jẹ́ onísúnà bídíà tó wá ń sọ yìí kì í ṣe pé bídíà ńláńlá nìkan náà ń sọ bídíà kéékèèké náà ti máa ń bẹ lọ́wọ́ yàn tí yẹn bá kọ̀ tí òfin lẹ́hún bídíà náà o ah, ya náà sòrí rẹ ní náà bídíà àwọn bídíà náà ni ó máa jẹ irú àwọn bídíà yìí ó pọ̀ gan láwùjọ wa ẹgbẹ́ bíi bídíà mọ̀lídìí nìsín pé ẹ̀yẹ́ kan ta ya ọjọ́ bíi ànábì lásán tó bídíà náà ni àdáda lẹ̀ ni àmọ́ bídíà yìí bídíà ti mọ̀kọ́ ti kọ́ àwọn tó bá ń ṣe yóò sọ wọ́n di kòkí ni àyàfi tó bá jẹ́ pé mọ̀lídìí tó ń ṣe wọn tó wá ń ṣe àwọn nǹkan míì tó lè sọ̀rọ̀ bóyá bí sọ́mà pé nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala bóyá bí sọ́mà wà ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ṣéwù wọn sọ́mà fi sọ́mà pé àwọn ṣéwù wọn sọ́sí káwá sànú àwọn káwá tọrọ káwá tọrọ kọlọ́wọ́ wọn káwá sí gbàgbẹ́gbà mi lọ lè bá wọn eléyìí wọn yóò ṣe kíni yóò gbé bídí àmọ̀lídìí fún oníkíni mùfàsì kọ́ látara nǹkan tí wọ́n ti kì bọ́ yẹn àwọn ìnáwó ti ṣe mọ̀lídìí náà wọ́n lọ lè fẹ́ sàárè àwọn ṣéwù wọn wò wọn wà lọ sàárè yẹn wọn wà tọrọ nǹkan lọ́wọ́ ṣéwù yẹn wọn máa béèrè nǹkan tó ṣe kaba ìfáwọn kó ṣe kaba ìfáwọn so eléyìí ó ti sọ ní kíni ó ti di bídà tó ń kó ká bẹ̀rọ irú ká máa lọ bí sàárè ká máa lọ béèrè kọlọ́wọ́ ẹni bẹ́ẹ̀ ní sàárè ṣíríkù ni ẹ̀bọ ni gbogbo ẹni bẹ́ẹ̀ ní sàárè ìbálágbára ni ìbá ti kú tó ń yàgbá lágbára ni kí ló wá pa òun ti wá kú tó nígbà tí òun lágbára fúnra rẹ̀ láti gbára rẹ̀ lẹ̀ kó lọ́wọ́ kú tí o mọ bọ́rọ̀ òun sì tí òun bá táwọn máa wá ní ẹni tó ti kú tó ti wà nínú sàárè ṣé kò ní bá ní ma ayẹ̀kú náà mo tẹ̀lé à ń nínú bẹ́ẹ̀ yóò jẹ́ onígídíà wàyí máa ayẹ kó na sùn níyà àbí kò sì jó sùn náà ìkan ló ń mú nínú méjèèjì láàyè tẹ̀mí á ní bíi yìí méjèèjì wọn ò lè pàdé lára yẹn ká méjì papọ̀ láwa nígbà náà sùn ó sùn náà náà ni onígídíà náà ni ẹ̀jú bá mi. àyàfi ọ̀nà tí méjì lè pàdé lára yẹn òun náà ni tó wá jẹ́ pé ó ń sùn náà lélẹ́yìí ó wá kó sáwọn kankan ní bídíà tí ó mà ó jẹ́ bí aláìmọ̀kan ni kò mọ̀ pé bídíà lélẹ́yìí ẹ̀jú bá mi so ẹrú ẹni báwọn ní sìn aláìmọ̀kan ni àgbà tí àlàyé bá dọ́dọ̀ ẹ̀ tó bá sàlàyé fún tó bá dúró lórí àìmọ̀kan òun náà tó dúró lórí bídíà yẹn náà ní oṣù kékeré ní oṣù lórí bídíà so ní ọ̀dọ́ pàtó báwo ni mà wọ́n sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn yẹn tó yé wa kékeré púpọ̀ ipe gbogbo lẹ́yìn sàkúlù mà wákà tìlbídà àti wákà tìlbídà àti àlẹ́ yìí kéé ṣe gbogbo ẹni wá kó sí bídíà ní bídíà máa ń ṣe kí ni ní ọmọ ìjọ ní bídíà ẹ ẹlòmíì ó lè máa fà ìmọ̀ kan ṣe bídíà àmì pẹ̀lú fi ń ṣe bídíà mi àmọ́ kò sí ìdòwò bídíà ẹ ti bá mi nì. so ẹlòmíì ń bẹ tó jẹ́ pé nítorí ṣe bí tóbi ṣe bídíà yẹn ìdìbò yóò gbàgbé tóbi ṣe ó ti gbàgbé pé bídíà nìkan ó bá ṣe tiẹ̀ ẹlòmíì ń bẹ bóyá wọ́n jẹ́ pa ipe bóyá ògbọ́dọ̀ má ṣe kíní tó lè jẹ́ bídíà tí wọ́n dẹ̀ mú wọn jẹ́ nípa wọ́n fi àjẹ́ tóbi wá ṣe ògbóró àwọn eléyìí ní òun ní nǹkan tí yẹn máa wò kó tóbi pé ìdájọ́ sọlẹ̀ lórí yàn àmọ́ tó ṣe yẹn gángan bídíà náà ni so àìlè pé lóní bídíà yẹn nítorí àwọn ẹsìn zaari pẹ̀lú ẹ̀ òun náà ló fà á so àṣẹ́kọ̀ wa ní wàlàbújá àtúndìjà ìdá àwọn ọkọ̀rọ̀ tún láti ní kíkan ó lé kan jáde nínú àwọn méjèèjì ó ní wàhálà mímà dọ́ọ̀rì níbi dàáyé eléyìí nínú aburú bíbẹ́ mi bídíà nù inú ìnira bídíà máa kó báyìí nù kéèyàn wá lóhùn tó o kó súnà ó wá kó bídíà kan pé náà ní sè o yóò sọ̀rọ̀ ní bídíà àbí kó o fi kó o fi yẹn lẹ̀ kó o tó má jẹ́ oníbídíà mọ́ dodo méjì ò lè papọ̀ ọ̀sán àtòru ṣé máa ń papọ̀ ni ẹ̀yìn kálá wà lọ́sàn àti wà lóru náà lásìkò kan náà wúrọ̀ láíláí tó méjì ò ní papọ̀ ṣéèkù ni wàhálì ìfimati wàhálì ìfimati màdúrọ̀ àlùmàdúrọ̀ sáà bíta tún bí tẹ́jìlìbá ṣéèkù ni ọgbọ́n ìfimati à ń sọ yìí ọgbọ́n tó wà ní ọ̀rọ̀ ṣéèkù bàbáhárì sáà bíta tún bí tẹ́jìlìbá ṣéèkù ni ó fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú rírí pẹ̀lú tẹ́jìlìbá kí náà pẹ̀lú tẹ́jìlìbá experience ẹ̀jẹ̀ báwọn ti fi dánwò nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́jọ́ síyàn láyé ó fi hàn yípe bídíà àti súnà méjì òde kékeré wọn ò lè fún papọ̀ lójú kan ṣẹ́kù ni wàṣáhidu hada wàdàlí ìlúhu wọ́n ní tí ó máa jẹ́ èyí tí ó sì máa jẹ́ tọ́ka fún un òun náà ní táwọn fẹ́ sọ yìí annaka tajidu ashab al-bid'ah yubghiduna al-ahadith as-sahihah wọ́n ní náà ló bá ẹ ẹ́ ìpá àwọn oníbídíà wọn a máa bínú hadith wa lálàáfíà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ ìgbé hadith yìí hadith yìí lálàáfíà látọ̀dọ̀ anabi ní wọn ta kó bídíà wọn wọn máa bínú hadith yẹn wọ́n ìbùdó na sunan wọ́n ni wọ́n sì máa bínú sunan anabi sallallahu alayhi wa sallam wà á àdá àdúgbò lahum yóò sì máa yóò àmà jẹ́ kí ni yóò máa jẹ́ pé tí wọ́n máa bá sọ̀tájú láyé yìí wà á bùkálù tí wọ́n ní fẹ́ gbọ́ ayùkọ́l alhadith alfulani yu yanha anhada lọ́wọ́n yá ah, hadith báyìí o ó kọ̀ fún akábàtì ìjọba yìí a ah, hadith báyìí o ó ní amadada dálẹ̀ inú wọn fi wọn sí hadith yẹn bí ikú parẹ́ mi tó wà ní ike hadith yẹn ó jẹ́ mọ́ wà ní so àbíkọ́ aládìí nìkan ṣe é sọ̀rọ̀ nípa kí ni ó dárúgbà sí ẹni tí ó dárúgbà sí yóò máa ká a la yà ẹ̀sáàdì ní lálàáfíà ikú mọ́ lálàáfíà ni ó máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ bá rí níbi tòmótò rẹ̀ wọlé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́rí lẹ́bá rí tí bá tó gba àwọn àdáda lè ti níbẹ̀ yóò máa wò ó ní pékinni ní pékin àwọn àdìsí ẹ̀kọ́ jẹ̀ mọ́tò kínni kó máa wà á àwọn yóò há nínú àdá àbí àdìsí máa ń ṣe ilé ìwọ̀ fún ti máa ń ṣe láàyò ìlú náà ayé ìsìláwò àhàdìsá ọ̀tún náà wọn ò ní fẹ́ máa gbọ́ hadith wọn ò sì ní fẹ́ máa gbọ́ súnà nàbì sallallahu alaihi wasallam alẹ́ sí tòhálì tó máa ń parí èyí tí máa ń ṣe yapa gbọ́n wà lórí ẹ̀ èyí tí máa ti ń yapa tí wọ́n wà lórí ẹ̀ láéláé fún òní fẹ́ kó àdìsí yẹn fàhádìsí àlàmàtún àlà ànàhà látẹ̀tẹ̀mẹ̀ òṣùnà tó wọ̀lẹ̀ bìrì à. tó eléyìí apẹ̀rẹ̀ kan náà ni wípé àti súnà àti bíyà wò lè jọ kójọpọ̀ sójú kan tó bá lè jẹ́ pé tó bá jẹ́ pé wọ́n lè jọ kójọpọ̀ sójú kan ni kò yẹ kí oníbíyà ọmọ bínú àdìsí tó bá ta kù yóò fi hàn ànábìnrin àlóòtọ́ ìdí ìdí bíyà lóòtọ́ ó yẹ kí kọ́lọ̀ òun gan ó yẹ kó lè máa ta àdìsí yẹn máa wù yẹn ta ó kó lè máa sọ òun náà ló gbà tó jẹ́ pé tí wọ́n bá wá bí wọn ní wà hadith bá lọ́wọ́ ni ẹ lóòótọ́ hadith yẹn wà náà hadith yẹn wà náà but àlàyé wà lórí ẹ̀ ẹ̀dínwá wàhálà dé bá mi so kò ní ọ̀nà tó fẹ́ gbé gbà kó sọ pé hadith ò lálàáfíà <clears throat> but àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n náà tó pé àwọn ya wọ́n ya ìyàkuyà nínú ẹ̀sìn débi pé hadith tó lálàáfíà wọ́n ti máa yọ àwọn àdìsí jáde láti sọ yìí Buhari kí á eléyìí ẹ̀ Buhari kò àdìsí òní bẹ́ẹ̀ ọ̀pọ̀ àlọ́mà nàbì subhanallah ní àdìsí lálàáfíà títúmọ̀ rẹ̀ tí ò sí apá lórí ìtumọ̀ àwọn àdìsí yẹn tí a fẹ́fẹ́ bí apá inú wà lórí àwọn àdìsí mi àwọn tó pẹ́tọ̀ àwọn kan yíwá àwọn kan yíwá àwọn àdìsí lè yàtọ̀ lànà bí sọ̀lá wàlẹ̀ ọ̀sán làm ẹ ata ìsádó aláìlá ìjọba tí tí wọn fi jẹ́rìí pé kò sọba káfí àwọn ọsùn kan wọn sàrà sọtẹ́ni káwá dé ní kókó wá ní buhari ta ní ìwà pé onímọ̀ wọn máa pààyàn ẹ wọn pa mí láti ẹsẹ̀ máa pààyàn tó ó sọ àtẹ́bí di pààyàn pààyàn ipe ẹ wọlé mi sí wọn tó wá mi sáà nàbí ní bẹ́ẹ̀ bá fẹ́ kọjá níwájú rẹ ẹ ti bá wọn níbi ni ó dá padà tó bá wá pọ̀ tó bá fẹ́ gbà báyìí ní kọ́ ṣe bù anabi ní bá a jà ẹsẹ bá a gbà yíyan báyà wò kọrí anabi ní ọ̀rẹ́ rẹ̀ ni sani kọrí inú rẹ̀ ibo mi ìwáyà ni oníṣẹ ìbọn alábàárí ìbáni bẹ pẹ̀lú ẹ ni wáyé là tí ìbáni ò bá ti pẹ̀lú yàn nígbà tí yàn ń kírun tó a ti ẹgbà fún ọmọ pé ń kírun lọ́wọ́ ó wá fẹ kọjá ó ti wá náwó sí ọ kó bá a fi mọ̀ pé tọ̀ ń kírun lọ́wọ́ ni kí lè kó ṣe kí lè kí lè ní báyẹn kó padà látara pé kíni látara pé ẹnìyẹn ti náwó sí ẹnìyẹn ti fi ọwọ́ sí àpẹẹrẹ fún un ipe ń kí lọ́wọ́ so irú ẹgbẹ́ ẹ̀ tún alẹ́ lómi náà ọwọ́ òun yóò wá ó lè gbá ọwọ́ òun padà gan pé wá fọwọ́ dáhùn dúró ẹ ti nìsín so pàápàá jùlọ tó bá jẹ́ pé irú ẹni òun jẹ́ bí àgbàlagbà tó wá jẹ́ pé ẹni tí ń gbìyànjú láti dáa dúró yìí pé kó má bàa gbáwájú òun kọjá ó àgbàlagbà wọn wà á rí pé bíi pé ah, ah, àrífín ni wọn á nawọ́ sí mi ẹni bá wọn nìyí àgbàlagbà wọn wà á wò ní wo pé a ah, ọmọ wọn jọra rẹ lójú ni wọn á nawọ́ sí mi tí mo fẹ́ kọjá tó lè jẹ́ pé inú súnà nàbì sallallahu alaihi wasallam ọmọ kékeré kírun ẹ lágbàlagbà jù kọjá ní síwájú torí ẹ̀ṣẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní tí ẹtí máa kọjá wájú ẹtí kírun tó máa ma ẹ̀ṣẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni Ànábì ni yóò dúró fún nǹkan bíi ogójì Ànábì dákọ̀ ogójì tàbí wá ní òun mọ̀ pé tàbí òun mọ̀ pé òun bẹ́ẹ̀ ogójì ọjọ́ là dákọ̀ ni bóyá ogójì ọdún ni gan ogójì ọdún ogójì ọjọ́ gan tọ́jọ́ kékeré ni ẹ alábi kó ogójì ọjọ́ wọ́n lò kírun ẹni tó bá mọ iye ẹsẹ̀ ní bẹ́ẹ̀ bí kó o máa gba ọjọ́ títí nù kọjá ni ó fi bá àpò dúró ẹ̀wọ̀n kaba wọn tó káwá wò pé kí lè ìdájú mẹ́rin wà á fi dúró tó fi kírun ta alákòóní tó sẹ́jú mẹ́rin gan sẹ́lẹ̀ mi ò fi kírun ta tó sẹ́yìn bá ti wá ẹni apá àtúwá ni kọ́kọ̀lọ́kọ́ ní láti nìsín ẹni yẹn tó wà nílé náwó síwájú rẹ ó rọ ọ́nà mi tó lọ lè gbà tó káwá wá níbi wọn alájú pé ìdí náà gbà náà mi tó eléyìí ètò tako sunnah nàbí sọlá wà lọ sọlá mi. sẹ́kù ní sheikh wa rahimahullah sheikh salih fawzan wọ́n ní eléyìí amma alladhi ala sunna wọ́n ní ẹ̀rí ẹni tó bá ń ṣe sunna nabi sallallahu alayhi wa sallam tó bá wà lórí ìlànà nabi fàyínáwó ìlà sẹ́mi àdìsán tí wọ́n bá wọn bá gbọ́ àdìsí kan an rasulillahi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam fàyínáwó yafrahu inú rẹ̀ ó máa dùn ní bí a anabi sọ wọ̀nyọ̀dí ìbùkà ìrọ̀n ìlàkà yìí yóò wá sí kíni orí yóò wá lé fún látara tó bọ́ àdìsí yẹn yóò tó wá sàlẹ̀ fún orí yòdí ìbùkà ìrọ̀n ìlàkà yìí wọ̀nyọ̀dí ìbùkà ìlmán ìlà ìlm yóò tó wá sàlẹ̀ fún mímá. àwọn oníbídíà látara tó wọ́n kó ìdásúná ànábì sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá ń ka àdìsí ànábì fún wa láì má yé gbà kò lára wa kò yóò mú un pé á ah, òun tún sàlékún mà yóò tún wá máa lò ó nítorí pé innamal ilmu bil amal nítorí pé nǹkan pè ní ìmọ̀ gangan wọn láti kéde pẹ̀lú bí ọmọ bíbí wọn láti kéde ọmọ bíbí lẹ́sẹ̀. ìsàndà àwọn afá sẹlẹ̀ Al-Fudayl ibn Iyad rahimahullah wọn ní èèyàn ní yẹ kò ní máa bò ẹ́ tí ó máa di aláìmọ̀ta pẹ̀lú gbogbo tí yẹn bá kọ́ náà gbogbo ọmọ tó bá mà aláìmọ̀kánná ló máa jẹ títí tó fi máa sékìnnì tó fi máa wá lo ìmọ̀ rẹ̀ wọn tó bá ti wá bẹ̀rẹ̀ sí lo ìmọ̀ tó ní sọ́ra àìrìnà ó wà dùn ní mímà tó gbogbo ètò ẹ̀ bá gbà nú ẹ̀sìn gbogbo náà fi fún yàtọ̀ ah, oyè báyìí la fún oyè ẹ̀sìn ní àbóyè ayé ni àbóyè màkánni tó yẹ kó gboyè bí mímà àwa rí pé ìgbà yìí kò tẹ̀ wá lò rárá ó máa lò tán àmọ́ kò lò irú eléyìí kò ní jẹ́ àpá láíláí kò ní jó ní mímà àyàfi ìgbà tí bá ń segin ni àyàfi ìgbà tí bá ń lo mímà rẹ̀ ọba àti sọlá ya ayọ́ alẹ́bí náà àmàlú lima taquluna ma la taf'alun ẹ̀yin mú mi ní òdodo kí ló dé tẹ́ ẹ máa sọ jáde lẹ́nu tẹ́ ẹ̀ ní sè ẹ̀ ń tẹ́ ẹ kọ́lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ máa ẹ̀ ń sọ jáde lẹ́nu ẹ̀ ẹ̀ so eléyìí ó burú jáì pé ọ̀pọ̀ àbá mi yóò mọ nítọ́ ìyẹn sá gbajúmọ̀ ti bá kọ́ yìí ẹ ẹni tẹ́mi ń ṣe o ẹ má wo tèmi o ẹni báwọn ní irú ẹni báwọn ó yẹ kéèyàn sá fúnra báwọn bí ẹ bá rí ẹkùn bí ẹ rí kéèyàn kéèyàn rí wà fún àbáwọn kéèyàn sá fún àbáwọn gan ju bẹ́ẹ̀ yóò ti sábẹ́ kùn lọ torí pé irú ẹni báwọn ní ìlú lálàsí àlámọ̀ yìí yẹn mo lọ́sùn máa pè ẹ eh? so ẹ eh, anabi sallallahu alayhi wa àtàwọn ọ̀nà tí wọ́n a náà ní pé kíni ìmọ̀ wọn ó papọ̀ mọ́tẹ̀ wọn bí wọ́n ti ní mà nípa àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni wọ́n lò àwọn anabi wọ́n ní táwọn bá kọ́ àyà mẹ́wàá lọ́dọ̀ wa wọ́n láwọn ò ní kọjá àyà yẹn eh? ẹ ọwọ́ ní pàtàkì alámúnà alukur'ana wàlẹ̀ amala jẹ̀mí àní látara bẹ́ẹ̀ akọ́kùnrin alọ́dọ̀ ànábì àìmọ́kọ́ iṣẹ́ ti bẹ́ẹ̀ ní alukur'an bí ẹ̀ dẹ́gbẹ́ gbẹ́gbẹ́ bá ti mọ pàtàkì ti bẹ́ẹ̀ ní alukur'an amala òjò wa lónìí tá a bá kọ́kùnrin àní àkọ́kọ́ nàkàlì rẹ̀ nàkàlì rẹ̀ lákọ̀ ẹ̀dínwó àmì ọmọ nàkàlì dúrà báyìí ẹ̀ ọmọ nàkàlì gawaka ọmọ nàkàlì kò ẹ ọmọ náà kàlí kíná gbórúkọ rẹ ọmọ náà kàlí tíwájú fàájà ẹ àtìrí fàájà gbogbo èyí ti bá ẹlòmí ọmọ tó máa ní bẹ fàájà gan fúnra ẹ gan kátó wá ní ẹsẹ àwọn ọmọ tó ní kan náà kàlí kan sogbodò eléyìí ti ní tí wọn náà wà pa alukur'an wọn náà eléyìí o ní tí wọn náà wà pa alukur'an wọn náà ní ká sékéle ká ní ma nípa ẹ̀kọ́ tó bẹ náà alukur'an ká sì máa lò ó sẹ́kù wá ní wọn ní sọ́ọ́lì o kún ìdájí yẹ kúrọ́ wù ahadith rasul ẹni tó bá jẹ́ onísúnà àfẹ́tẹ́ mọ̀mímà yóò máa dunú sí àwọn àdìsá nàbí sallallahu alayhi wa sallam bẹ̀yìnà máa sọ àdìsá nàbí àti yẹ́nfẹ́ oní àwọn àdìsá nàbí sallallahu alayhi wa sallam àmọ́ ẹni bíbí àjẹ ẹ̀rì inú yóò máa bàjẹ́ ni yóò máa kó tuntun yóò máa kórira kò dé ẹ̀sìn fẹ́ kó àdìsá nàbí sallallahu alayhi wa sallam kò tó tó yóò gbé yóò máa ta kótó òde àádá ṣẹ́kù wà àdìmọ́ ṣẹ́kù ní eléyìí ìgbà anáwọn يحاربون haribu وما sunan wọn النبي لأنها ti على ما ni من adina إن yàtọ̀lí alama ìdáhùn mina gbèdà yìí nítorí pé kí ni sunna tẹ̀lé ìwé سنة máa tẹ̀lé ni yóò máa pa gbogbo bí àti bẹ̀rẹ̀ wọn wọlé ni tẹ́yìn bá ti ń sàlàyé sunna tí bá ti ń yé àwọn èèyàn bí ìyàwó ti máa parẹ́ tòun náà ló pàtàkì àwọn obìnrin máa ń tẹ́lé máa wá gbógun ti sunna kó bá a pa bídíà táwọn ti rẹ́ òun náà ló fà ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn àpótá àwọn yẹn bá lágbọ̀ọ́yé rẹ̀ táwọn èèyàn bá ní access sí yóò pa táwọn ṣe táwọn wà lórí ẹ̀rẹ́ wọn ò ní fẹ́ kó dé tìgbọ́ àwọn èèyàn wọn ò ní fẹ́ káwọn èèyàn mọ̀ kọ́lá táwọn tó bá mọ̀ fúnra wọn ẹ wò nínú sọláàtù istikhara káàdà ju kọ́ wa lọ́kẹ́ tí ò gbà kọ́ bọ̀ bẹ́ẹ̀ sọláàtù istikhara yìí tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ máa dúrà tẹ́ ẹ fi máa ń ṣe istikhara yìí ẹ mọ ojú ànàbíyà tó dì ẹ kọ́lá yóò dì náà ṣírí kù tó gbé yóò dì náà kó lọ lè o fẹ́ ṣe nǹkan o ṣe náfìlà méjì o tọrọ àdúrà yẹn o ṣàdúrà yẹn o fẹ́ o se méjì lórí nǹkan o fẹ́ fẹ́yàwó ni o fẹ́ tíráàbù ni o fẹ́ ra nǹkan ni ẹni tó bá ti mọ owó eléyìí tó kálukú wa bá mọ̀ ẹ kó ti flọ́ọ̀pù ọ̀nà pé a lọ yẹ nǹkan wò ni àwọn tó wá yẹ nǹkan wò yìí sàlábù lè ṣe kára àwọn òní fẹ́ ṣe kíni wọn ò ní fẹ́ jáde ẹ wọn ò ní fẹ́ kálà yìí ò yí àwọn èèyàn kọ́dà wọn tó bá lórí pé wọ́n tún da àlàyé ẹ̀ báyọ̀ lórí pé wọ́n tún láwọn bá yàn sí ẹ kò sínú súnà lórí pé ń bọ̀ sí ẹ̀sìn ara wọ́n tún wá dá àrùn débi pé àṣà ah, jẹun lábẹ́ gírí náà ni pé tó bá ti wá ṣe tán tó bá wá rí aṣọ tó bá rí nǹkan dúdú nǹkan funfun ajẹ́ pé ó dáa ni máa lọ tó bá rí pé nǹkan tó rí nǹkan pupa ni ajẹ́ pé nǹkan òun ò dáa eléyìí náà ti gbọ́dọ̀ tó dúró àdáda alẹ̀ náà ni lọ́gbẹ́ kò sínú sílẹ̀ ànábì sọ̀rọ̀ àwọn olùsọ̀lá pé tó bá ti wá ṣe é ti kára ọ wà á lálàá ọ wà á rí kìnìkà ó rà sọ fún fún àbúrò àsọ fún ti ṣàdúrà yẹn ó máa bá tó ń ṣe lọ náà ni so àdìsẹ́ òbí sọ fún abí òun náà ní pé kíni àwọn oníbíjà àtẹ̀yìn wọn ò ní fẹ́ máa gbọ́ àdìsẹ́ àtẹ̀yìn tó bá wà lọ sàlám pàápàá jùlọ àdìsẹ́ wà ti tako ìdúró wà lórí ẹ̀ wàhálà fi tẹ̀lé ìlànà ìbíjà so eléyìí ìsọ́nilára ni ilé ní kó ní bíbíà òun náà ní irú nǹkan báyìí wà ha tòrọ irú mahabata sunan pé bíbíà àtẹ̀yìn ẹ̀ ń máa jẹ́ kí ìfẹ́ ibi yàrá ti dá rẹ báyìí dé ìjọ tó ló ń tẹ̀lé ní yóò kẹrù ẹ̀ lónìí a ah, àníjọ ah, pé pọ̀ wọ̀túrọ̀ ìlú mahamadu sunna ní ìlànà olóògbé yóò sì máa jẹ́ kí ìfẹ́ sunna anẹ́sọ̀lá wa lọ́sọ̀lá kókó ti gbàdàgbà rẹ̀ ó ti kókó nínú ọkàn yà èèyàn níbi ìfẹ́ sunna anẹ́bí ma nígbà tí ibi yàrá ti dé inú wọlé tó papọ̀ ọ̀rùn wù bá dárí muhammadu nàìjíríà sẹ́kì ní ọ̀rọ̀ bàbáhárì alimami bàbáhárì rahmanulah tí wọ́n ní ẹlọ́dẹ̀ẹ́sọ́ra fún gbogbo àwọn nǹkan tó bá jẹ́ ìfẹ́ ìwọ̀ nínú àlámàrí ní alẹ́ لا láàpá ìrọ̀ fi hà sheikh wa sọ́ọ́lù fawzan wọ́n ní tó dé ogun tí wọ́n ní ká má dé bẹ̀ bí ẹ̀sùn gbogbo tó jẹ́ haram yẹn kò sóore ń bẹ̀ ní sàwáwù muhammadu ṣìṣì àwọn ìkókò ó jẹ́ èyí tí wọ́n ní ká má dé bẹ̀ torí kó jẹ́ kọ́ àbí kúkú ni àwọn ìmọ̀ àti àbáwọn ẹ̀sẹ̀ gbogbo tó bá jẹ́ haram kò sóore ń bẹ̀ náà ní bí àná lọ́ha láàyò àdéhùn ṣe àyè wọ́n fi ìfà yìí gbogbo àwọn sùhánù wọ́tà á lè òtún tẹkíníkà ń léwọ̀ fún wa bí orí ń lára nǹkan yẹn orí bẹ́ẹ̀ yóò wà nípa ẹ̀ má dé bẹ́ẹ̀ ọba àlùkò ọlá ìṣe bẹ́ẹ̀ ìnáma àrí ma hu ọ̀ṣà rọ́ọ̀nù bá ha ntí Allah subhanahu wa ta'ala máa ń tẹ̀lé wọ̀ fún wa òun náà tó bá jẹ́ pé aburú ní pambele kò sóore kankan lára rẹ̀ Allah subhanahu wa ta'ala yóò tẹ̀lé wọ̀ fún wa àwòṣà rún rọ́ọ̀dì fún àwòṣà rún mùsàwì àbí tó bá jẹ́ pé ó lórí ó láburú àmọ́ aburú rẹ̀ tẹ̀wọ̀n aburú rẹ̀ pọ̀ jù rẹ̀ lọ ṣẹ̀rẹ̀ ò tẹ̀lé wọ̀ fún wa àwòṣà rọ́ọ̀nì mọ̀tà àwé àbí aburú rẹ̀ àti dáadáa rẹ̀ tó wà bẹ́ẹ̀ fífìfì ni wọ́n ẹ̀rẹ́ òkúta mẹ́tẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kaba nǹkan mẹ́ta sí ẹ̀rẹ́ òkúta mẹ́tẹ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà tó jẹ́ pé aburú ń pàgbélé ẹlẹ́ẹ̀kejì òun náà tó jẹ́ pé olóore nú àmọ́ aburú ju oore yẹn lọ ẹlẹ́ẹ̀kẹta òun tó jẹ́ pé kí ni àtàbúrò àtòore wọ́n jọ ti dédé yóò wà ní ká segin ni ká kúkú bílẹ̀ amadi bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn tẹ̀lé amadi segin ni amadi lè wọ̀ fún wa wàyí dàjú sábà ṣẹ́yìn xayí kọ̀ṣàrú tí orí àtàbùrú bá pàdé bíi kankan fàyìnká nàṣàrò àṣàrò tí aburú bá ti wá kọ jù àwọn mọ̀tá àwìyá ni àbí tí aburú wá ṣe déédéé orí ṣẹ́kùn ní pàtàkì àdínàbò jìnnà sí o kò kú bẹ pátápátá tó bá jọ ṣe déédéé ara wọn wọn ni wàyìnká nàlọ́kọ́ irú àṣàrò tó bá jẹ́ pé orí ló bá pọ̀ jù ju aburú yẹn lọ pẹ̀lú àmàlẹ́ àmì àkàdé yìí kò sí tó kọ́ níwá tó ní ká má ṣe ká má ṣe ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan láyé nìkì kò sí tí o fẹ́ ní aburú náà ó lóore ó láburú náà níbẹ̀ dára kọ́lá nu tá ń jẹ ẹ wo nìkì nínú oúnjẹ tá ń jẹ àwọn sọ́ọ̀bì tá à mú nìkì ẹ wọ́n ní ṣúgà rẹ̀ ó láburú tó máa kó bára ẹ̀dí bá rí tó ó yà láwọn náà ló pàdé bẹ́ẹ̀ àmọ́ tó bá ti jẹ́ pé aburú rẹ̀ bá ti wá pọ̀ ju orin lọ á ti kiri á la àgbọ̀dọ̀ débẹ̀ rárá ẹ wo nìkì ọtí ṣẹbi ẹ̀hẹ́n àǹfààní bẹ́ẹ̀ náà àmọ́ aburú tó wà bẹ́ẹ̀ ó ju àǹfààní ti bẹ́ẹ̀ lọ ẹ̀ tó la ọba àdìgbò láti sọ pé ibi aburú ti bẹ́ẹ̀ ó ju oore ti bẹ́ẹ̀ lọ tó fi ká jìnà sí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan láwùjọ wa ó fẹ́ kéré nínú nǹkan tá a rí pé yóò lóore ní òye láburú náà àmọ́ títẹ̀lé àgbékalẹ̀ fún alómi òun náà nítorí tí a bá aburú rẹ̀ ló pọ̀ ju kápá nǹkan yẹn dì àbí tá a bá ti fi aburú àti orin tó wà mẹ́ẹ̀ wọ́n wàyọ̀wùtábà òṣèrò àyẹ̀dín máa nìkan yìí nìkan yìí sẹ́kùn ní Allah subhanahu wa ta'ala máa mójú kò níbi àbúkí kéré tó wà wà mẹ́ tó bá jẹ́ pé orí pọ̀ náà níbẹ̀. ọ̀húnùhù ọ̀rọ̀ jẹ́ Barbahari tí wọ́n ní fàyín na kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah. ipe anamisa sẹ́kùn wa ní gbogbo nǹkan tuntun tuntun tábàmúwá símẹ́ǹtì lẹ́yìn gbàgbé ti ti pé tán bídìá àdádálẹ̀ ní ma jẹ́ wàkúlù wàkúlù àbídà àti dọ̀là àlá gbogbo àdáda lè tẹ̀ sí ìhun pátápátá ànú ni. هذا نص حديث العباد بن سارية شيخ لي إليه هنا حديث النبي صلى الله عليه وسلم حديث طوال العباد بن سارية رضي الله عنه سمع وتابع النبي لبى حديث ورد النبي صلى الله عليه وسلم قال alimadu sariya mọsọba yìí pé wàhálà rasulillah sallallahu alayhi wa sallam mawcidatan wajilat min halkulu wọn lànà bí sallallahu alayhi wa sallam ti wá sí wájọ kan wá sí tó jẹ pé ọkàn gbogbo wa ó pa mí jọta sọ yìí ọkàn wa gbọ́n nígbà tá a gbọ́ wá sí lẹ́nu àná bí sallallahu alayhi wa sallam wọ́n lára ọkọ̀ àti mí wa sì ń da gbogbo àlà ń sunkún nígbà tá sallallahu alayhi wa sallam ti wá sí i. فقلنا يا رسول الله ó ní àwa sọ pé ilé òjijì Allah ka'annaha maw'izatu muwaddi' fa awsina ó ní wàásù tó fún wa ó jọ wàásù ẹni tí dágbére gbòòrò yìí tí o bá wa pa wa pa mí lẹ́mi wa gbẹ̀ yìí ó jọ ẹni tí dágbére ó jọ kéèrè àlẹ́bí wa dágbére ìgbà táwọn yìí sọ̀rọ̀ yìí bá àlẹ́bí sọ̀rọ̀ ẹ anabi ibi ìṣesí anabi anabi fi a ẹ̀fọ́ fóun dágbére náà nílòótọ́ nítorí pé wọ́n ní ó jọ wá sí ohun tí ń dágbére o fa áwùsì náà àsọ́lẹ̀ fún wa àsọ́lẹ̀ wo ló sọ fún wa kí ni anabi wa ṣe anabi wa ní òsè fún wà sọ fún yín pé ẹ fáyà kí náà tó ní kí ni fáyà òun náà ní kí ni òun náà ní kí ni bèbè ilé àwọn àmì nìyí pẹ̀lú kí kéèyàn máa tẹ̀lé gbogbo tó bá pa wá láti ká sí wọ̀tẹ́lì ti na wà ní kéèyàn ti jìrẹ̀ sí àwọn kan tó kọ̀ fún akámẹ́sì ètò ìjẹ tẹ́kọ̀ ọ̀jù bá lọ sábà ní olùpáyà ọlọ́run lẹ́nu yìí ìtumọ̀ náà ni pé yóò jìnà sí tọ́lọ̀ onímọ̀jì tó onímọ̀jì bẹ́ẹ̀ yóò ti máa ṣe tọ́lọ̀ ńpa láti kó ṣe ètò ìjẹ tẹ̀lé ìlànà ìlú bá lọ. alábìwá ní àtọ́lẹ̀ fi sọ fún yín náà ni pé òsì kùn fi tẹ́kọ̀ ọ̀la ẹ̀fáyà Allah subhanahu wàsámì wàtọ́à ẹ̀sìn máa gbọ́rọ̀ táwọn olóyin lẹ́nu wàtọ́à ẹ̀sìn máa tẹ̀lé àtẹ̀lá. ilé tí àwọn ọ̀sán àwọn ọ̀sán alábà ti tẹ̀lé lé fún yín ẹ máa ń gbọ́ sí lẹ́nu ẹ̀sìn máa tẹ̀lé àtẹ̀lá ẹ má jáde lórí lórí ẹ wá jáde síta ẹ wá kó tẹ́sì ẹ wá láàbẹ̀ àbẹ̀mọ́ àwọn akáàtì gbogbo olú àdébìsọ̀ torí pé abúlé ti fẹ́ bẹ́ẹ̀ òun náà ti tó kéde kò sígbà tí yóò wọ aláàbí yẹn fẹ́ gbé olórí kan kó bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ká jẹ́ lẹ̀ ẹ̀ fi ẹ̀mí àwọn èèyàn sòkò ẹ̀ wò ní àpèjúwe ìgbẹ́kọ̀ wa ní Egypt àpèjúwe ìgbẹ́kọ̀ wa àtàwọn àyíká àti kọ̀ọ̀kan nínú gbogbo àwọn bá wọn tẹ̀lẹ̀ pé àfẹ́ olórí ìmá tò látara bẹ́ẹ̀ ní ẹ̀ wá nígbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi owó bẹ́ẹ̀ yóò wá ju abúlé ẹ̀sàmù lọ bóyá tẹ́lẹ̀ ẹ̀sàmù ẹgbẹ́ kó oyin jẹ ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀sàmù ẹgbẹ́ kó oyin jẹ lásìkò ẹ̀ ti jẹ lálàáfíà àbí ẹ̀ ti jẹ ẹ̀kọ́ níwọ̀n bá àbújọ padà wá tẹ̀yìn ẹ̀kọ́ ní pé yóò wá ní tó kíni yóò wá ní tó ní yóò gbélé yóò láti yóò láti òtẹ́ máa wọlé yóò láti òtẹ́ lè jáde yóò ní pé wọ́n pààyàn yóò ní pé wọ́n yin tíága قال النبي صلى الله عليه وسلم الذي وإن ضربوا ظهرك وأخذوا مالك قال كان ولا سيدي وما يبالي kama seyi ọlẹ wa akadu maala kọ ìdókò kásùmá gba owó yìí lọ́wọ́ yìí owó mi dẹkun lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ gba lọ́wọ́ yìí alẹbi ẹni tún mẹ ẹ gbọ́dọ̀ jáde ní wọn lórí ẹ alẹbi ẹni máa fún wa lẹsọ ọtún wa kẹ ẹ máa wá béèrè ẹ̀tọ́ tí lọ́dọ̀ ọkọ sùn àná wọta àlà alẹbi máa tó ní ìgbà tó lẹ́yìn wa ó máa bẹ omi bẹ ẹ nígbẹ àyè fi abúkú kábi kékeré káàbí gbé aburú kò ní kò ní kò láíláí tó a anabi sọlá wa dọ̀tọ́lá tó wá sọ síwájú anabi ni wà ìta amara aleikum abdul anabi ni kọ́dà kó jẹ́ pé ẹrú òun ní kí àmì ìwúlẹ̀ yín lórí wà ìta amara aleikum abdul ó jẹ́ pé ẹrú òun náà ní kí alátẹ̀lé yín wà fi ìwáyà nínú ìwáyà mi anabi ni abdul habashi anabi ni ẹrú tó jẹ́ pé kí ni tó jẹ́ pé ọmọ habata ẹ̀rú tàbí tóbíà tí èyí sọ ọmọ lábáwá gan ó jẹ́ pé òun ni Allah subhanahu wa ta'ala aláṣẹlẹ̀ lórí anabi ni ẹ máa gbọ́ sí lẹ́nu ẹ̀sìn máa tẹ̀ láti rẹ̀ anabi ni káà nà wá àti àwùrú zẹ̀lẹ̀ ìbà tí ẹ̀rú tó jẹ́ pé èyí rẹ̀ ó dà ẹgbẹ́ mi kí ni ó dà ẹgbẹ́ mi zẹ̀lẹ̀ ìbà èso ó ní fàyínà wò máa yá ìdí kọ́m ànábi ní ẹnikẹ́ni tó bá tẹ̀mí nu tẹ̀mí rẹ̀ bá gùn wàtàyára ìlà àbàǹtẹ̀sì rọ yóò padà rí àwọn àìṣedédé yóò padà rí àwọn ìyapa ẹnu lóríṣiríṣi yóò máa ṣẹlẹ̀ nínú ayé fàálẹ̀ ìkúndùn súnà sí ànábi tó bá wá níbẹ̀ súnà ní lọ́wọ́ yín anabi ni ẹdi rọmọ sunna ni anabi sallallahu alaihi wasallam gbogbo tí akọ bá ti ṣẹlẹ̀ ẹ máa wá òun náà nìkan yóò di ọ̀ma alábìíní wọ sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di ẹ ti tún di ọ̀ma súnà àwọn àrólé ní afinimọ̀nà àwọn àrólé Ànábì sallallahu alaihi wasallam ládàáká àwọn mélòó àwọn mẹ́rin Abubakar Umar Uthman Ali so àti gbogbo wọn lápapọ̀ ìlànà wọn ó dọ̀wọ́ wa a gbọ́dọ̀ fi ọmọ nígbà tá a bá ti di pé ìyá pẹ̀lú ń tẹ̀lẹ̀ àwọn yìí ni wọ́n wà lójú ọ̀nà àwọn ni wọ́n mọ̀nà àwọn ni tí àwọn Allah subhanahu wa ta'ala ó fi wọ́n mọ̀ látara ìlànà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní tamasaku biha ẹ ò dìrọ̀ mọ́ súnà tí ń sọ yìí súnà yìí ẹ dìrọ̀ mọ́ dáadáa o wà á lo alẹ́ ìhà bí nàwáàdì Ànábì ní ẹ̀dì ẹ̀dì ẹ̀yìn ọ̀gbà yìí ẹ̀yìn kọ̀rọ̀ yìí tẹ̀ máa fi gbà ń kamú Ànábì ní ẹ̀dì kìíní ẹ̀dì mú dáadáa wà ìyá fún wọn fún dáadáa ti kú mọ́ ẹ wá sọ́ra fún àwọn nǹkan tuntun tí wọ́n bá gbé wọ mẹ́sì kò sí ní islam gba yà nẹ́bí sọ́dẹ̀ wá gbé wọ́n ní islam lẹ́yìn ìgbà táwọn ẹbí lọ tán ni wọ́n ti ń pè lẹ́sìn lórúkọ ẹ̀sìn àlẹ́bí ni ẹ sọ́ra fún un ní hádà tàhàdìrún eléyìí ìkìlọ̀ ni ìyáàkà kẹ́lìmọ̀tò tàhàdìrún gbogbo bí tábà bí lábàá sọ pé ìyáàkà ẹ ìtumọ̀ yẹn náà ni pé sọ́ra fún ìtumọ̀ yẹn náà àlẹ́bí sọ pé wà ìyáàkùn wọ́n mú jata ti mú o ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹ sọ́ra fún gbogbo àwọn nǹkan tọ́wọ́ dálẹ̀ fún mẹ́sì wà ìyá kan wọ́n mú jata ti mú o wà yín nàkó la mú jata ti ń bèdè á tọ́wọ́ àná sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ́la ní bà yín ná kó la mú jata ti bèdè á gbogbo nǹkan tuntun tó bá mú wá sí mẹ́sì tí ò ti tẹ́lẹ̀ bídí àná ẹ̀ ni ó máa jẹ́ àdádálẹ̀ ni wọ́n kó la bèdè á fi ń dọ̀lá àlá gbogbo àdádálẹ̀ pátápátá àlùkìrì sẹ́kọ̀ọ́ wa ni wọ́n mi rìwáyà inú rìwáyà míì wàkúlì ladọ̀lá aláàtìfì náà gbogbo àmì pátápátá inú náà ni ẹ̀wọ̀n nínú ìwáyà mímu lẹ́ni tí yóò máa yóò máa àdìsá nàbí sallallahu alaihi wasallam tí wọ́n sọ wípé wàkúlì dọ̀lá aláàtìfì náà tó wà bẹ́ẹ̀ ẹ ẹ̀yin lẹ́kì tí àwọn àdùsùn náà ló ké bọ̀ ẹ̀yìn tó wà nínú ìwáyà nínú ìwáyà mọ́mìnà sáyì tó wà mẹ́ ó ní wàkúlì dọ̀lá aláàtìfì náà ó wà mẹ́ àwọn bàtà yẹn bá ti kórìíra nǹkan àlìsànù àdúgbò màjáì àlìmárùkù àdúgbò màjáì ọmọ nìyẹn tẹ́ rí ntọ́ bá ti tí o bá ti mà yóò máa bá ọ̀tá ni ọ̀tá ni yóò jẹ ẹ̀rẹ́ ẹlòmíì yóò jẹ ah mo hé ti mathematics gan ẹ̀dùnmá ẹ̀rọ wá jẹ dáadáa kí ló fà tó fi èsì ẹ̀kọ́ mọ́ ni kò yé e ní ló fà tẹ́lá wá ní kí lọ láìsí lọ́wọ́ ni ah mo láìsí ní tẹ́tọ̀ gan yíwù yé ni ní máa ń gba máàkì dáadáa mẹ́ ọmọ nìyẹn tí o bá ti yé yóò máa bá ọ̀tá ni yóò máa bá àtẹ̀tà yóò sì máa kórìíra ẹ̀ lóṣù náà gbogbo yìí tó òun náà ní máa ń dà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n bá dé pé dé dẹ́rẹ́ máa ń dà fún ìṣọ̀lá àwọn ẹlòmíì wọ́n ti lé òsì wọ́n ní òsì tó jọ bẹ́ẹ̀ kí ló fà á nítorí pé àwọn kórìíra nǹkan yẹn nítorí pé nǹkan yẹn kò bá ìfẹ́ ẹnu wa kò bá a fún wọn wà gbogbo sí i sẹ́kù wa ní kúlùmọ̀dáta ti pàṣẹ àbídà gbogbo nǹkan tó bá mú wá sínú ẹ̀sìn tí òsì tẹ́lẹ̀ àdádálẹ̀ ni wàlúmọ̀rọ́ọ̀dù sẹ́kùn níta àgbàlérò mọ̀húndàtà pẹ̀lú mọ̀húndàtà ìdí ibi ẹ̀sìn lásọ̀ o. amal mọ̀húndàtà fi umuri adat والمنافع والمآكل والمشارب والملابس فهي بدعة لغوية àmọ́ ẹ̀rí àwọn nǹkan tuntun tuntun táwọn yẹn bá tẹ̀sẹ̀ mú wá níbi àwọn àládà bá a lè tẹ̀sẹ̀ lọ àládà wa wàlìmọ̀ náà fi ẹ̀yìn àbí nǹkan àǹfààní tó wúlò fún wa wàlìmọ̀ àbí oúnjẹ jíjẹ àwọn kàtà ń jẹ ẹ láyé nìkan nígbà yà rẹ sọlá wa yóò sọlá ẹ bá sọ ìdúrà àkójọ ẹ̀ka jẹ níjẹ bùbù ni ẹ à ń jẹ bùbù à ń jẹ ẹ̀bà à ń jẹ sínú gbogbo rẹ káà ń jẹ gbogbo oríṣiríṣi àwọn oúnjẹ yìí kọ́dà àwọn oúnjẹ tá à ń sọ yìí náà bá délẹ̀ lágbára nìkan àwọn ọmọ tó ní jẹ bùbù kọ́dà àwọn ọmọ gàrí fún ọmọ nǹkan jíjẹ gàrí ẹ̀dìbà ẹ̀ bá gbé gàrí lọ ilẹ̀ lágbára nìkan bá ìwà lọ ní kẹ́kọ̀ọ́ lọ́hùn ẹ̀ bá gbé gàrí lọ́wọ́ lọ pé tọ̀ àti kúlí ọmọlábọ̀ tó máa bí ìgbé ìwé lé ìsílẹ̀ níbi ẹ̀dì máa mi. gbogbo àwọn nǹkan mi ti máa ń tẹ̀sẹ̀ ń dé ẹ́ nínú àwọn nǹkan jíjẹ ni àbí mímu ni àbí wíwọ̀ lásọ ni ẹwà àwọn akọ́tà wọ̀ níbi àwọn aṣọ mi lẹ́dà ni ẹ̀rọ aṣọ mi òwú ni èyí ti ti aṣọ òun náà ní ṣe tí ò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó gbogbo rú àwọn eléyìí fàhálì ní ilẹ̀ àrùn lùgàwé ìyá tó bá tiẹ̀ jẹ́ pé nǹkan àdáda alẹ̀ ní tó bá jẹ́ pé tuntun ni nǹkan àdáda alẹ̀ nínú èdè ni èdè mẹ́sìn ṣẹ́kù ní lẹ́yìn sáà ti bí dàá ń ṣàrà ìyá eléyìí ètò bí dàá nú ẹ̀sìn ẹ̀ microphone bí dàá nílò tọ́ àbí àmọ́ bí dàá tó ń dùgàwé ìyá nínú èdè ni pé kò sí tẹ́lẹ̀ lóòótọ́ ó ṣẹ̀ṣẹ̀ dé ni tó bá kó tí o bá ti sí tẹ́lẹ̀ gbogbo tí o bá ti sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ dé òun náà ni nǹkan tá a máa pè ní kíni òun náà ni nǹkan tá a máa pè ní albidia nínú èdè lárúbáwá sòtáwá ti wá rí pé nǹkan yẹn kìí ṣe nǹkan ẹ̀sìn kìí ṣe nǹkan tàbí jọ́sìn fún Allah subhanahu wa ta'ala a máa gbà pé eléyìí bid'atun lugawiyya àdádálẹ̀ ní nínú èdè kìí ṣe nínú nínú ṣẹ̀ríà lakin al-muhdathat fi din hiya al-bid'u al-muharrama àmọ́ orí àwọn nǹkan tuntun tuntun tó bá mú wá sínú ẹ̀sìn yẹn òun náà ni nǹkan tá à ń pè ní àdádálẹ̀ al-muharrama tó jẹ́ pé haram ní nínú ẹ̀sìn wa yaqulun wa yaqulun ta'tariha al-ahkam al-khamsa ṣéèkù ní àwọn míì àtúmọ̀ wá sọ pé bídíà tẹ rí òun pé ìdájọ́ márààrún pé a mọ̀ nínú ìdájọ́ ẹ̀sìn náà ló wọnú bídíà wọ́n ní bídíà kan bídíà tún wájìbà wọ́n ní bídíà kan bídíà tún muharrama wọ́n ní bídíà kan bídíà tún manduba bídíà tún mubaha gbogbo orí eléyìí bídíà tún makruha ṣéèkù ní wàhálà galat mistake lélẹ́yìí kò sí tíṣẹ̀ rí àtọ́ máa pé gbogbo sáà tó máa pé gbogbo àánú ni àwọn àdìbídí àkàtúwò àdìbídí àtúwò àjìbá kó láwọn àti àdìbí tó ní kúlù bídí àti ìjọ lára torí gbogbo bídí àárín àánú ni àtúwò alẹ́ nìkan tó wá bídí àkàmbẹ́ tó tó láàzì ni tó bá kàn méjì ni inú kó jẹ́ pé àfi nǹkan yẹn má jẹ́ bídí à káwa rò pé kí ni káwa rò pé bídí àní nǹkan yẹn tó àbí kó jẹ́ pé bídí àní nǹkan yẹn àwa là mọ nǹkan tí a sọ ṣẹ́kùn nílẹ̀ àná bídí à fi dín kúlù ha dọ̀là àlà nítorí pé bídí nínú ẹ̀sìn tẹ̀ òun gbogbo ẹ̀yán ànú ni bìnásì rọ̀tù pẹ̀lú ọ̀rọ̀ ànábì ni kìí sọ̀rọ̀ ẹni kankan ànábì ló mẹ́nu ló sọ ó sọ panyapanya ni tó ti clear all fa inna kulla muhdathatin bid'ah ànábì ni gbogbo nǹkan tuntun tó bá mú wá mẹ́sìn bid'ah ni wa kulla bid'atin dalalah <clears throat> gbogbo àdádálẹ̀ tẹ̀ sí ríhun ànábì ni ànú ni wà àdúnnùhùn adkhalu bid'ah al-lughawiyyah ṣéèkù ni tí mo rò kó ṣẹlẹ̀ sí wọn òun náà ni pé wọ́n mú àwọn bídíà nú èdè Bidi lóga wọ́n wá da papọ̀ mọ́ bídíà inú ẹ̀sìn wọ̀sàmáwò wọ̀sàmáwò ha bídíà án àsànà wọ́n wá sọ ní kíni wọ́n wá sọ ní bídíà tó dáa ẹ bá mi ẹ wò ní sìn irú microphone ní ti báyìí bídíà méje ni àwọn wá sọ ní pé ẹ bídíà ni àmọ́ bidi tó ń àsànà tó gbé bídíà tó nínú èdè tẹ́lẹ̀ náà kò sí tí ò dáa bẹ́ẹ̀ ẹ̀dùnmá bídíà inú èdè nǹkan tó dáa náà ní kòtí tó ṣe tó bá jẹ́ pé inú èdè ni àkẹ́kọ̀ọ́ wa ni wọ̀lẹ̀ bídíà lùgàwí ìyàtú mùbá àhà gbogbo táwọn sọ pé bídíà ni nínú èdè ni o mùbá àhà tó lẹ́tọ̀ọ́ náà ni gẹ́gẹ́ bí fóònù tá à ń lò nídìí bídíà náà ni fóònù ẹ̀dùnmá nídìí àmọ́ kèsì bídíà ẹ̀sìn bídíà náà ni microphone àmọ́ kèsì bídíà ẹ̀sìn bídíà náà lọkọ̀ àmọ́ kèsì bídíà ẹ̀sìn bídíà ni bàálù ẹ eh, bídíà tó nínú èdè náà ni nǹkan tuntun ní pé náà nǹkan tuntun nínú ayé wa ni ẹ̀sìn báwọn ti sìn kò láì fi bẹ́ẹ̀ níbi kẹ́yìn ó hasana wàhádìhí lẹ́yìn tàbí bídà á àwọn eléyìí ò kèé ṣe bídíà nínú ẹ̀sìn hádìhí tàbí àtúndì sunan gbogbo àwọn eléyìí là tòṣẹ́kù ní àwọn àpèjúwe tí wọ́n mú wá fún eléyìí wọ́n ní mísùlù bìnà ìlmàdáàrí sí wọ́n ní kéèyàn kọ́ skul ní kéèyàn kọ́ lé kéwù nìsí wọ́n ní kéèyàn kọ́ lé kéwù nìsí bídí àná ni àmọ́ bídí àtún wà àdìbà bídí àtún sọ̀rọ̀ yẹn nítorí agbọ́dọ̀ kọ́ lé kéwù ẹ́ wàbínáwó àrùbítọ́ ti lè tọ́lábà ti rẹ̀ yìí àti pé yìí ó ma àwọn àyè kan tí àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n ti máa ṣe kíni tí wọ́n ti máa lọ lè kẹ́kọ̀ọ́ bí agbo tí wọ́n ti máa kẹ́kọ̀ọ́ wàmísìlú nàkìtì màsáàhì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n lọ́dọ̀ àwọn gẹ́gẹ́ bí bá ṣe kama sí alukur'an ẹ wò sani bì bá ṣe kama sí alukur'an àti bá ṣe wọ́ àwọn àwọn orúkú yẹn wọ́n ní nínú àdáda alẹ́ náà pé wọ́n ká máa dín nítorí pé lárúbáwá nípìnlẹ̀ lárúbáwá lárúbáwò ní ìdíkan tẹ̀sẹ̀ ká máa dín nǹkan ká tó lè ka lárúbáwá lárúbáwò ní ìdíkan tẹ̀sẹ̀ wọ kẹ́ tó lè kà á ẹ́ tẹ́ ẹ bá kọ ìdáàbò ní ìdíkan èdè lárúbáwá táwọn oníṣègùn yín lọ́mọ kankan bá àwọn oṣù lọ́mọ kankan tí lárúbáwá ti kà á ìdáàbò náà ló pè bọ́sẹ̀ kà á kà wọn wọ́n mọ̀ àmọ́ gbà tó yẹ pé àwọn míì ti wá wọnú èdè lárúbáwá àwọn tó ń gba islam fi wèsì lárúbáwá tó jẹ́ pé àsìmọ́ kíní ẹ̀ wá ń dàrú bá wà lọ́wọ́ òun náà ló fà tán fi ní bùkátà sí pé ó da ìta ń pè ní sáà yìí kí láàṣẹ táwọn yóò fi máa dáàbà ó da ẹja fún sáà lọ́mọ méjì ká gbé sókè ẹja fún báà lọ́mọ ẹyọ kan ká sábẹ́ bọ́n wá gbé eléyìí kalẹ̀ so àwọn kan sọ pé eléyìí náà pé bídíà náà ni ẹ ti bá wọn ní ọ̀dà ní sẹ́kù ní gẹ́gẹ́ bí wọ́n ní wàláhùn yẹn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sàmáwò ha bídà àti wọ́n fi gba àwọn eléyìí ní pé bídà tó dáa ni wàhádìhì lẹ́yìn tàbí bídà án eléyìí tẹ bídà o hádìhì tábí atún lè sunan eléyìí tẹ̀lé sunan ni ẹ̀sìn báwo ni ó tẹ̀lé sunan ni because sísọ ara sísọ alukur'an ẹ̀ òun náà ni wíwọ́ alukur'an wa sísọ káwọn ìmọ̀ bàbá ká alukur'an ní kàkúkà ẹtì bá wọn káwọn yóò bá máa gbé síra wọn òun náà ní wíwọ́ tí wọ́n wọ́ pé tọ̀ ẹ bá ń ka ẹ mọ̀ pé fata lélẹ́yìí ẹ mọ̀ pé kẹsọ̀rọ̀ lélẹ́yìí ẹ mọ̀ pé dóma lélẹ́yìí so eléyìí ó wà lára rẹ̀ náà ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alimadari àwọn ilé ẹ̀kọ́ táà ti ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn táà ti ń kọ́ ìmọ̀ so eléyìí wọ́n sàdáadáa lẹ̀ nítorí pé àkílà fi ṣe à ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni káàsì kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn yìí yàrá tún ni ẹ̀rí wà látinú alukur'an wà látinú sunna anabi sallallahu alayhi wa sallam ìpè a túláàsì ní kéèyàn kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn islam ní ìdí yóò fi ṣe àtúnṣe ẹ̀sìn yàn so ṣẹ́kù ní gbogbo àwọn eléyìí sáàkà yìí a ní ká fún àdádálẹ̀ so gẹ́gẹ́ bí bọ́sẹ̀ ṣe kur'an náà níṣẹ́ ṣẹ́kù ní hadhihi kulluha min al eléyìí àfi ń wá ràn lọ́wọ́ ni ó ràn wá lọ́wọ́ lórí kíni lórí láti bá a lágbọ́yé ìmàní fọwọ́n ìmá akadu sunna nàdà hasana wọ́sàmbáwò ha bìdà àwọn tá à ń sọ yìí ẹni kó jẹ́ pé wọ́n mú sunna tó dáa ẹ́ àsunna náà alhasana sunna tó dáa wọ́sàmbáwò ha bìdà án hasana wọ́n wá sọ ní bìdà tó hasana sunna ni o wọ́n wá sọ ní bìdà tó hasana wàyí ma anahum sàmàwù umura al yata bidia. àbí kó jẹ́ pé àwọn wọ̀nyẹn wọ́n sọ nǹkan tí èdè ẹsẹ̀ bídíà àwọn nǹkan nọ́mà nǹkan tá a máa ń ṣe láàrin ara wa káwá pè ní kíni káwá pè ní bídíà láàṣẹ́dù kúrò fi dín àwọn nǹkan tó jẹ́ pé kò wọnú ẹ̀sìn kò wọnú ẹ̀sìn rárá wọ́n kà sí kíni wọ́n sọ ní orúkọ bídíà ni pé lè ana ha mi òmùrì dúnìyà tó bá àwọn nǹkan ayé ni tó ti ṣe nǹkan ẹ̀sìn àlè pè ní kíni àlè pè ní bídíà wàlá àṣẹ́dù fi dín ìwé tó ṣe kò gbìyànjú láti kíni láti ṣe àdáyẹrí fún wa pété àbá ń sọ̀rọ̀ nípa bídíà ta ní ìsìlámù takò tá à sọ pé kúlù bídíà ti dọ̀là àlá àdádálẹ̀ inú ẹ̀sìn ni o kìí ṣe nǹkan tó bá ti jẹ́ nǹkan ayé ẹ níjọ́ kókó náà máa ń tún àbí ó sì yá àwọn èèyàn ṣe é ẹni ó sì yá aṣọ ibẹ́ẹ̀dì gbogbo eléyìí ní ìsìn kéṣe kíni kìí ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn ó lè jẹ́ bídíà nínú kàáyé ó fẹ́ wá ní nínú káyé tí ò sí tẹ́lẹ̀ àmọ́ nínú ẹ̀sìn àlepé ní àdádálẹ̀ tó pé tábà ti pè ládàádálẹ̀ nínú ẹ̀sìn àánú ni tọ́tà bá wà pé kásùlẹ̀ jẹ́ẹ̀dì àdádálẹ̀ ti ti ṣe àánú wa ni kásùlẹ̀ jẹ́ẹ̀dì ni àníṣùlẹ̀ jẹ́ẹ̀dì máa àbí àmìlẹ́ ká máa gbọ́ mọ́tò àníwọ̀ mọ́tò mọ́ àmọ̀ gbọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ká máa gbọ́ àkómi ṣẹ́kù ní pàwọn olùkọ́ wọ̀ tọ́lá àlọ́ tó wọ́n àlọ́ àbí náà pé àtànù àtàwọn tó ń tẹ̀lé àná yìí pé inú náà ká máa fi hadi kẹ́ bó ti wà nínú hadi ànábi sallallahu alaihi wasallam tó ní wàkúrú la dọ̀lá àlọ́ tí ń fi náà tánàbí ní gbogbo àná pátápátá tẹ̀ rí ni inú náà ni wàká máa fi hadi fi fi rọ kẹ́ bó wà nínú hadi ànábi sallallahu alaihi wasallam tánàbí sọ pé àlùmọ̀ wo pín yẹlẹyẹlẹ anábì ní sàtẹ̀tẹ̀rì kò hárí ìlúmọ̀ àdáta láti wọn sàmì ìnà fìrkọ́ anábì ní àlùmọ̀ àwọn yìí wọ́n pín sí ọ̀nà seventy three anábì ní kò ló ha fi náà ìlà wàhídà anábì ní gbogbo ẹ̀ pátápátá ni ó wọ̀ náà tó bá dé ọ̀gbẹ́jà kìyàmá àyàfẹ́ ọ̀kan tó so ẹyọ kan tó so òun ni ò ní wọlé tó bá ti jọ gbèdà sí àmà nínú àwọn tá a lẹbi ni wọn wọlé yìí ẹlòmíín bẹ yóò wọlé yóò padà irú àwọn eléyìí oníṣìí kò ní jẹ́ mùsùlùmí wọn ó tó papọ̀ máwọn kìfìrí náà ni yóò ti gbére nínú náà ní tó bá ti lọ́gbé de alùpùpù sẹ́kù ní fahadà dẹ̀lí ìlún eléyìí òun náà lẹ̀ rí àlàáńdà bídà á pé bídà tẹ̀rí ń yẹku àlàáńdà àlàbídà yìí yẹku ní òun fi nà ibi àwọn oníbídà tẹ̀rí tó bá ti lọ́gbé de alùpùpù wọn wà nínú tó bá ti lọ́gbé de alùpùpù wọ́n yẹ àwọn oníbídà oríṣiríṣi ni wọ́n minhum man yakunu fi nari li kufrihi nbẹ ni wọn tó jẹ pé nítorí pé bídíà rẹ sọ ọ di kèfèrí òní òbí wọn lọ́dọ̀ bá dídọ̀ gbẹdẹ ti yá ma wa minhum man yakunu fi nari li ma'siyatihi ìsìn bẹ nu wọn tó pé yàní tó gbé wọn lọ́dọ̀ bá dídọ̀ gbẹdẹ ti yá ma nítorí kíni nítorí ẹ̀ṣẹ̀ ni ẹ̀sìnfà yàní tó pé bídíà tó tẹ̀wù bídíà tí ò tẹ̀ kíni yóò tó tí ó gbé wọ ẹ̀ tí ó gbé nìyí òun náà ní o ọ̀rọ̀ ṣe sọ́ọ́lù pàṣẹ àmìlẹ̀ yìí bí ẹnì kan máa wá sọ ẹ̀ pé a ah, kò sábà sálàbù kan tó ní ẹ̀jẹ̀ ń bẹnu bídíà ẹ̀jẹ̀ bá mi ṣe kò sí àbá àtàlù àbá sálàbù so àwọn àbá sálàbù kan bá wọn fún bídíà sọ́nà méjì ní pé bídíà tó mùfá fi rọ́ bídíà tó mùfá fi kọ́ ní dáńpẹ̀ ní bídíà tó mùfá fi kọ́ ni pé bídíà ti máa sọ̀rọ̀ di ẹlẹ́tẹ̀ ẹ̀wà ni kí wọ́n lè sọ fásitì ebi fásitì áásì náà ni ẹlẹ́tẹ̀ náà ọdí bá mi tó ọ tún wà pé ẹni máa yọ hàn ládùúgbò náà ibẹ̀ náà àwọn bídíà tó jẹ́ pé kí ni wọ́n ó sì gbére nínú náà ní tó bá jẹ́ òkèdè àti àmà láwọn tó bá jẹ́ pé bídíà àwọn ọba bí wọ́n jáde kó mẹ́ẹ̀sì ẹ̀rí bídíà àwọn ẹja àmìyá ẹ̀dí bá mi àwọn ẹja àmìyá tó jẹ́ pé bídíà àwọn burú yàní wọ́n gbà pé Allah subhanahu wa ta'ala ìpè kò ní ròyìn kankan ẹ̀dí wàá fún òfin òwe kankan yàtọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n gba ẹgbẹ́ alukur'an ẹ̀dá Allah subhanahu wa ta'ala ni tòkúrò àwọn dáadáa lè báyìí àbí bídí àwọn wo àwọn bídí àwọn kọ̀dàríyà tí wọ́n ní kò sí ti jẹ́ kádàrá kí Allah subhanahu wa ta'ala ò mọ kankan tẹ́lẹ̀ ní máa ti ń tẹ̀lé báyìí òun náà lòun náà mà bá a náà ti tẹ̀ mà àwọn dáadáa lè àbá àwọn bídí alukuburiya àwọn tó máa lọ lè sàárè tó máa lọ bí sàárè tó máa lọ jọ́sìn yẹ́kùn ni wà mí ni hùn bala yóò hàn ládì níbi bẹ́ẹ̀ nù wọn tó jẹ́ pé inú àwọn seventy three táwọn ẹbí sọ yìí ànábì ní bẹ́ẹ̀ nù àbá ní bẹ́ẹ̀ nù tó jẹ́ pé kíni kò ní ṣe gbére nínú náà wọ̀yẹ̀kùn nù hukmuhu hukma ahli kabair ìdájọ́ rẹ̀ yóò jẹ́ ìdájọ́ àwọn owó ahli kabair àwọn tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńláńlá òun náà ìdájọ́ tẹ̀ ló jẹ́ yàrá ìdájọ́ yóò jẹ́ kí ni ìwọ̀nba ìyá tó bá ṣe òun náà ni ó jẹ tó bá ti jẹ yàwó tán Allah subhanahu wa ta'ala yóò yá ní kúrò nínú náà yóò padà wá fi sínú àlùjánnà so eléyìí à ǹdí àbá ń gbìyànjú láti sọ fún wa òun náà ní pé ká lọ lè mọ ewu ńláńlá ti ń bẹ̀rẹ̀ bí àdáda lẹ̀ ó kéré ni ó tóbi kò sí ọmọdé níbi bídíà títí bá ti bá ti ń jẹ pé bídíà nìkan yìí kéré òjì náà sí ni ìwé kò sí pé òsì máa ṣe bídíà tí ò ní pa súnà rẹ kò sí kò sí máa ṣe bídíà kó fẹ́ máa fa tẹ̀síbà tó ò ní pa súnà ọwọ́ rẹ súnà ìkátà nàbí sọlá wà lọsọlá ká máa fi ká àdáàb tí ẹ bá lọ́wọ́ máa lo tẹ̀síwá ní ìsìn ẹ sọ fún mi bó o ní o ti bí òṣèlú ni òṣèlú nípa súnà ìkátà nàbí sọlá wà lọsọlá tóní fi pa tóní ká fi ká àdáàb yóò parí òbí lò ní parí tó bẹ́ẹ̀ ni gbogbo àdáda rẹ̀ ti máa bẹ láwùjọ tí ẹ bá ti ṣe bídíà yóò ṣe kíni yóò sì máa pẹ́ kíni yóò máa gbé gidi àwọn súnà ní àbí Allah subhanahu wa ta'ala wọ́n ti àlékún wa àgbọ̀ ìlànà àdéhùn sallallahu alaihi wa sallam wa wọ́n bá fi ẹ̀sẹ̀ wáyé lórí ìlànà àdéhùn sallallahu alaihi wa sallam ojú náà lè máa tẹ̀lé من sọ wa kó إنه ولي ذلك والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحان الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. عليه السلام نعم. نعم. نعم.

àwọn ah, ní ẹni tí o bá bá ìrún pé pẹ̀lú ìmáàmù ìmáàmù wa tó ń tán ó wá dìde ẹni ẹ wá ń san rẹ lọ́wọ́ àwọn ẹlòmíì wá dé àwọn náà àwọn tó wá fẹ́ ẹnìkan wá fẹ́ jọ ẹ̀ pé kó náà òkú jàmá pé ṣe ló lè ní jọ ẹ̀ so eléyìí àlèsílá òbí kàtúkù òní wọn máa ń pè nínú ìdájọ́ fídíò pípé ìwọ tẹ̀lé ẹni tó jẹ́ pípé ni ẹni tó jẹ́ pé ìwọ́n tiẹ̀ náà òun náà ń san àwọn yòókù mi ìrìn rẹ̀ pé pípé ìdájọ́ rẹ̀ so eléyìí ìlà kò ní bẹ́ẹ̀ ni wọ́n sọ sọ pé àdúrà ẹ̀ báwọn èèyàn lè tẹ̀lé yóò dà nù yóò máa fi hàn tiẹ̀ èyí ti bẹ́ẹ̀ náà wọ́n wà tí wọ́n ní ìyẹn lè fi hàn pẹ̀lú ẹ̀ ẹ̀ ti báyìí so àwọn àlàyé tó wá fún wa lórí ẹ̀ pé ìyẹn lè fi hàn pẹ̀lú ẹ̀ nínú ẹ̀ òun náà ní pété ni ìwé nígbà tẹ́lẹ̀ ẹ̀ ti jáde kó lẹ́yìn ìmá ẹ̀dí bá mi ó ti kó lẹ́yìn pé òun náà tẹ̀lé ẹ̀yìn kan òlẹ́bẹ̀ náà ni pé àǹfààní tó wà ní jàmá ẹ̀ tó wọlé òun ní tuntun wájú ẹ̀ òun náà gbàlágà bó ń tẹ̀lé òun náà ti jàmá sàlẹ̀ sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ náà sọ pé kájọ̀rò jama ó lórí ìrìn àdágbé lọ sí sábẹ́ wà ìṣẹ̀lẹ̀ ìlànà ọ̀jà alẹ́ mi sọ̀rọ̀ sẹ́wọ̀n ní ìrìn jama ti kéde lórí lórí ìrìn àdágbé lọ. sọ yìí tó wá ìṣẹ̀lẹ̀ ọ̀làwùtà àlà àlà òun náà ṣe kó síláìsì tẹ́ ẹ bá jọ yẹn ìgbà tó bá ti wá parí tiẹ̀ yóò ti kéde èyí ó pọ̀ àbẹ ẹ ọ̀rọ̀ ṣẹbẹ rẹ pẹtọ àwọn nǹkan wọn máa sọ pé wọn máa fi lẹ lárúbáwá bẹyà mọkà níbi àbí sàwùjí wọn máa fi ṣe lórí ẹ̀sìn ipe ẹni kìíní yóò dáa ṣe ní maka bí maka àwọn ìmọ̀ wíwá àwọn kò sí ẹnìkan tó sọ láyé wípé mákàtà ẹ̀yìn ìpè ilẹ̀ kan tó jẹ́ pé kò sí èèyàn abú bẹ́ẹ̀ ẹ̀ pé kò sẹ́ni tó lè máa ṣe fọlá ń bá yà lẹ́yìn sọ̀rọ̀ àwọn ìfọ̀tà náà níbi bẹ́ẹ̀ láyé méjèèjì náà ní bẹ́ẹ̀ èèyàn rí bẹ́ẹ̀ èèyàn bú bẹ́ẹ̀ ẹ̀sìn bá mi mùsùlùmí bẹ́ẹ̀ èèyàn bẹ́ẹ̀ wọ́n ti wà nígbà yà lẹ́yìn sọ̀rọ̀ àwọn ìfọ̀tà náà sọ̀káwá lẹ́yìn kan tí máa ń ṣe nǹkan kan níbẹ̀ tí o bá bá sọ̀rọ̀ lẹ́yìn sọ̀rọ̀ àwọn ìfọ̀tà náà so àá ní wò torí pé ẹni ó jẹ́ mímu ó jára mọ́ká àbí ṣe ní mọ́kà káwá tó ń sàn ẹ́dí kíni kó ti dẹ̀ tọ́ ẹ̀rí la ní ìdìbò ìdílé rí tó bá jẹ́ pé nǹkan yẹn ò bá ti bẹ́ẹ̀ sìn wọn tó gbé tàbá wò báwọn oníṣẹ́ tó bá padà yá tàbá lẹ́yìn tó kú sí mọ́kà nínú àgbàdà tó ti dàbí kíni àgbàdà tó ti àwọn ìwà náà ti sọ̀tọ̀ àgbàdà tó ti hàlà láti sọ̀tọ̀ sábàlá ọ̀dọ́ ti àdáda lẹ̀ nílẹ̀ lágbáwá àbúdáṣe nímọ̀ká tòyìn òtúmọ̀ pé nǹkan yẹn wá di ẹ̀tọ́ látara pé wọ́n ń ṣe. ní táàmà òfin táàmà wò láwọn tá a bá jẹ́ mùsùlùmí táàmà tẹ̀lé lẹ́sìn wa kì í ṣe pé ìlú kan láàmà tẹ̀lé ẹ̀dùbà táàmà tẹ̀lé òun náà ti fi kí lọ́wọ́ wí kí lànàbí wí ní ọ̀gá wa àlọ́ sẹ́lá títí ní àgbọ̀yé àwọn tàbí ànàbí ní abẹ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ ànàbí sọ̀rọ̀ àlọ́ sẹ́lá ní àmọ́ wà wà ní sọ̀rọ̀ àlọ́ kó tó ti kú. dáadáa fún un. نعم نبيل الله قد بير في حديث إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى ومن يستعد لا لا فعل حديث بادوني دادا حديث عمر بن الخطاب رضي الله عنه هو من البخاري ومن مسلم so hadithi yìí ẹ̀rí tó gba àwọn onímọ̀ tí wọ́n bẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n bẹ́ kọ̀rọ̀ wọ́n bẹ́ kọtí nípa ọ̀rọ̀ yìí wọ́n á máa fi hadithi yẹn wọ́n fi ti nàmbà wáyì tí wọ́n lọ wọnú Riyadu Salihin ẹ̀rí pé òun náà ló ti sára kọ̀kọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn hadithi mi kí ló fà nítorí pé hadithi yìí àwọn olùmọ̀sọ yìí pé ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ní wa tó lágbára gan ń sọ̀rọ̀ nípa àníyàn pé gbogbo tẹ́tẹ́ bá ṣe pẹ̀lú àníyàn ìtumọ̀ ẹ̀ náà ní pé tẹ́tọ́ bá ṣe níta báyìí tó bá bá táwọn ojú ah ìfẹ́ yìí máa da o kí ní àwọn tó lè jẹ́ ìjọba àwọn ọjọ́ ọlọ́sùn hàn wọ́n tààlà àníyàn ti ń bẹ lábẹ́ tí wọ́n mọ̀ táwọn máa ń ẹ àníyàn gbọ́dọ̀ dáa báyìí bá àníyàn tí ò dáa ló ti ti tẹ́ táwọn á ti yín ọ pé o ti tẹ́ dáadáa o béèdì náà ni ẹ ti bá mi sòtò bá dẹ̀ jẹ́ pé àníyàn tí ò da ní bẹ lábẹ́ sọ́yà bá àníyàn tó da ni èyí ó gbẹ̀sán lọ́dọ̀ lọ́sùn hàn wọ́n tààlà sọ hadith yẹn àkíyèsí kan wà lábẹ́ rẹ̀ àwọn ẹlòmíín fẹ́ máa ń lo hadith láti ṣe kíni láti tẹ̀ nípò nǹkan tí ò da

so àwọn sọ pé innamal a'mal binniyat àmọ́ sẹ́dẹ̀ bá wá ṣe tá a máa fi wọn iṣẹ́ tó bá tó bá jẹ́sẹ́ tó bá wà tó bá hàn síta òun náà ni ẹ man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹ tó bá ti jẹ́ kan níta wo kó sísẹ́ ìbátan níbi mu tí o bá ti tó bá bàtà níbi mu fahuwa radd ó dà padà yìí ìbílẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn lọ́nà wúlò àbúrò máa sàánù òkú wa òkú wa tó fi kú tá a fẹ́ fi ládàá ó máa bá tá a fẹ́ fi Allah subhanahu wa ta'ala ó máa bá ṣe àlékún àforíjì fún un so nínú ah, àwọn ọ̀dọ́ àbísà náà kó wa òun náà ti gbà tó bá ti kú bára ẹ̀dí bá mi fi ká gbìyànjú láti sún ànábì sallallahu alaihi wasallam bí ah, ànábì pa wá láṣẹ pẹ̀lú pé kíni pẹ̀lú pé ká wẹ òkú yẹn tá a bá wẹ̀ ká sin níbàámu pẹ̀lú sún ànábì sallallahu alaihi wasallam ká má ti àdáda lẹ̀ tí a bá ti sin òkú so àdáda lẹ̀ tá a bá ti sin ti òkú yìí ti yàtì yóò máa kó ìnira bá òkú yẹn tó bá jẹ́ pé òkú yẹn wà nínú àwọn tó bá ń bẹ́ẹ̀ ni ká máa bókun lọ sàárè ṣe ká máa wá sí láyé ká máa bókun lọ sàárè á dákẹ́ ni yẹ kálukú dákẹ́ ẹ̀sìn sàárè gẹ́gẹ́ bí kájọ́tò kájọ́tò sàárè náà kábọ̀ àmọ́ sàdúrà níbẹ̀ yẹn ká máa dé lọ́n kálukú máa dé sọ́ra ọ̀làkúrọ̀ ọ̀là ọ̀làkúrọ̀ ọ̀là ọ̀làkúrọ̀ ọ̀là ká máa kà níbẹ̀ náà àdádálẹ̀ ni àti tá à ń wá ìjọba àánú ládọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala fún òkú yẹn èyí gbọ́dọ̀ máa ṣe irú àdáda alẹ̀ yẹn bẹ́ẹ̀ ní ẹ̀ bá ti wá ti òkú yẹn tán ànábì kọ́ alẹ́ sọ̀tọ̀ ó kálukú ṣáàjú ọbẹ̀ báyìí bá ti gbà yẹn má kó tọrọ kálọ̀ subhanahu wa ta'ala fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ kó ti tọrọ kálọ̀ subhanahu wa ta'ala níkẹ́ Allahumma sallahu Allahumma sallahu eléyìí ó kálukú yóò máa wí ẹ́ ẹ̀hẹ́ tẹ̀síìn wọ́n pe nígbà tẹ̀síìn tó máa ń ṣe ìwé

àmọ́ kálukú lè máa tọrọ àdúrà àkókò rẹ̀ ẹ̀ wọ́n tó kún kókó alukurani kọ́ alẹ́ kọ́ rọ́bì hàmùhùmá kàmá rọ́bà yá ni sàkí yọ kò sígbà tó sì àtáyá tó ní sàdúrà gbogbo mùmìnì gbogbo mùmìnì òdodo ẹ̀ asalaamu aleyka ayo wa rahmatulahi wa barakatuhu asalaamu aleyna wa ala ibadillahi salihin indi wọn kà máa ni pé kí wọn lọsà wà nù ẹrú Ọlọ́run èèyàn rí tó bá fi lè wà bẹ́ẹ̀ gbogbo so a máa sọ̀rọ̀ kókò wa inú àwọn ọ̀nà tí ládò tó fi á bá wọn òun náà ní sọ́dọ́ká tó járe yá sanabi kọ́ wa wípé sàrà tó ṣe kókò rẹ̀ ládà rẹ̀ tí ó máa sàn lọ bẹ́ẹ̀ bí kò ṣe omi ìdí wọn lómi bẹ́ẹ̀ bí kò kọ́mọ́sáàsì tí káwọn èèyàn máa kírun bẹ́ẹ̀ lánìyàn òkú yẹn yá láàdá kòmọba ẹ̀rẹ́ bíi lápèjúwe ní ìsìnkú ọ̀rá quran kíkà àwọn èèyàn máa fi quran láàdá kòmọba òkú rẹ̀ eléyìí ń sọ́dọ́kọ́tù járíyà ni ẹ̀ àbò gbígi kan tó jẹ́ gbélé so àbò tẹ̀ sí nígi ohun tẹ́lẹ̀ gan ti ń so èso ọwọ́ anítọ́ igi yìí owó èso tó wà ń bẹ́ẹ̀ ní máa ń tà tẹ́lẹ̀ ní àmọ́ mo ti fi ṣe kíni mo fi ṣe sàrà kí ládàá lè máa bá òbí mi àwọn èèyàn máa wá gbogbo àtọ́ máa ti ń ká igi hun tó máa ti ń jẹ́ ń bẹ́ẹ̀ tí ẹyẹ náà bá ń jẹ́ ń bẹ́ẹ̀ tí gbogbo àwọn ẹranko náà jẹ́ ń bẹ́ẹ̀ ládàá ló máa lọ bá ẹnìyẹn nísìnyí nílọrin wa nísìnyí àmọ̀ yàtọ̀ láàrin ìyàwó mọ́ àti òkú títe ẹ bí wọ́n ṣe ń pa màálù bí ìyàwó bẹ́ẹ̀ náà ló ṣe kí ni wọ́n ta tẹ́ǹtì lọ wọ́n pa màálù wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n kálukú wọ́n máa jẹun tí wọ́n máa fẹ́ tí wọ́n máa ṣe gbogbo ẹ̀ náà ní bí gbàtí jẹ́ pé nítòsẹ̀lẹ̀ náà wípé nǹkan ayọ̀ náà ni ẹ ti bá wọn nísìnyí sogoro eléyìí nísìnyí inú àwọn àdádálẹ̀ náà ni ọ̀nà táà fi máa ṣe gbogbo wa gbogbo gbàtà bá wá náà ti òkú wa òkú àmọ́ sàdúrà fún wọn kó ṣe yorùbá ló lágbára ní ní ọlọ́run mọ́tàbà mi kẹ́ ìyá mi mọ́tàbà mi kẹ́ bàbá mi tó gbẹ náà ní Allah subhanahu wa ta'ala gbẹ ló gbọ́ gbẹ náà ní oṣù dáhùn ló ń dàm. Nah nà pé ṣé ẹni yẹn kàn wo lọ́jọ́ lásán ẹni bá yẹn kàn wá dáná wá fi àwọn èèyàn pé òun kàn fẹ́ kí ládàá rẹ̀ kó máa ti kíni kó máa bá wọn kú ni bẹ́ẹ̀ èyí ti pé kò sàdúrà o ẹni bá yẹn kò sàdúrà kò sí kankan tẹ̀sí ìmá ti sàárà oúnjẹ ẹni bá yẹn fún pé kí ládàá rẹ̀ máa bó kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ kéèyàn wá mú ọjọ́ kan ipe ọjọ́ báyìí òun náà ni ọjọ́ tó ń ti àbí kéèyàn wá pé èèyàn gan lákòjọpọ̀ ètò ìbára ìṣòwò náà ní nǹkan tí ó jẹ́ àdáda lẹ́ mbẹ́ nítorí pé àdìsí wà látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam tí Jarir ibn Abdullah ó ní kunna na'uddu al-ijtima'a inda ahli al-mayt wa sani'ati at-ta'am min an-niyaha ó ní ká ńlẹ̀ olókù ká tún máa dáná níta la pé kókù kan kú onígbà yà anábì sallallahu wa sallam àmọ́ ká ó jẹ́ pé ṣẹ̀ríà ìsìlámù ṣe kíni ó ṣe léwọ̀ fún wa tòwòrú eléyìí àdádálẹ̀ àmọ́ èyí tó dáa ju ju kéèyàn léèyàn dáná fún yàn lọ òun náà ní sọ́dákọ́ tó jẹ́ àríyá nǹkan tó jẹ́ pé ládàá yóò máa lọ ẹ̀sìn bá mi téèyàn bá ti jẹun tó ti yàgbẹ́ tó ti sáná nù ẹ̀sìn bá mi àmọ́ èyí tí ládàá yóò máa lọ ọ̀ka bẹ́ǹtì fáwọn ẹ̀sìn báwo nìsín ọ̀rá ọ̀rá bọ́ọ̀dù fún wa àbí ní mọ́sálásí lápèjúwe nìsín kàkà bàjẹ́ ní mọ́sálásí ọ̀rá ó tún ṣe gbogbo wà táwọn yẹn bá fi ń kírun mọ́sálásí ń ládàá rẹ̀ màlọ́ lè bókun ni ẹ̀wà dùn ládàlálá tó ká máa ṣe so irú ẹlòmíì nìsín yóò apamọ̀lú gbèsè ẹ̀ lẹ́yìn tó kú bá wá sòkú tán wọ́n sì máa wá sìn wọ́n máa fa alẹ́sẹ̀ fà á lọ́wọ́ káàkiri pé ìtọ̀rẹ́ ti sanwó gbèsè yín tán lórí àdáda lẹ̀ Allahu a'lam naam last question wa aleykum salaam naam ẹ̀kọ́ mẹ́rin àti àwọn ọmọ ìgbàgbọ́ ìgbà orí ibi tí ẹ̀sìn àwọn olùgbé lọ́lẹ̀ àti pàtàkì ọkọ̀ àdẹ́sí àwa dáwọn ọ̀dá ìgbàgbọ́ ìwé àti ìgbà aláṣẹ ìgbàgbọ́ ọ̀dà ìgbà àti àjẹbí lẹ́yìn ìwà àtọ̀ àti ìgbàgbọ́ tó ilé ìdájọ́ pé ń gbé ìjà olùwà tó ń sọpọ̀ àkókò rà mí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yóò tó sọpọ̀ àwọn àgbà gbogbo. ìṣe fídíò yìí náà. gẹ́gẹ́ bí ìlú lọ́wọ́ ti di èrò káàkiri fún àtúkò rà mí lẹ́yìn òkú lọ sílẹ̀ òun gbọ́dọ̀ gbogbo àrà mi gbogbo àrà mi ni wọ́n tó fún gbogbo táwọn tó ń sọ pé ọ̀gbá ìṣẹ̀lẹ̀ táwọn gbogbo àrà mi gbogbo dá lẹ́sẹ̀ ẹ̀ àrà mi ní ìlú ọ̀gbìn pé ẹ̀ àgùkù ni àrà mi kò tó àwọn tó ń pẹ́ dáadé lọ́ba tó ń ẹ kárí àtàbà àwọn ẹgbẹ́ tó náà tó tó tó káyé dẹ ẹ ẹ gbogbo àlà tó tó tó tó tó tó tó gbogbo táwa ló ti fi tí gbogbo táwa ló ti wá sí tó tó tó tó ká ló ti tó tó naam kó tá a lè tó tó wà lọ kí ọba kó tá a lè tó wà lọ kí sẹlẹ sẹlẹ ní ẹ̀kọ́ pẹ̀lú pẹ adẹnu fún mi wọn ló gbogbo àwọn tó tó náà ń gbogbo àwọn kó bá a lọ kí gbogbo ẹ kó kó báyìí fún mi kele dɔwɔla tó bɛ lɔ fɛ awo tó bá tó bá tó bá fɛ tɛ sɔgbɔn tó bá gbɔ la bi tó bá fɛ tɛ sɔgbɔn tó bɛ tɛ gbogbo gbala mi y'a yɛrɛ lajɛ o awo tó bá tó bá fɛ o bɛ awo tó bá la da a ba yi na a yà saba a yi ba mi yɛ ɛ kanto wɛrɛ sɔrɔ ɛ ayi sɔti a yi yà sa sa ki o bɛ na o ta fɛ tɛ awo tó bɛ sisan yi sɔsɔ awo tó bɛ awo la awo tó bɛ wa so ɛsɛ ti bɛ ɛsɛ ti a ti kɔ o bɛ ka o bɛ na o tó bɛ mi de o bɛ a ti bɛ síra ní òbá ní ìlú àwọn ọ̀gá tó ń bá wà. Tó o kò tó o lè dábàá dábàá tó ra dé àbí tó ti tó gbé èmi gan lẹ́yìn gbogbo ìwé màá wà gan lọ́dọ̀ lọ sí àwọn ìlú tó ní ìlànà tó ń sàkúrọ̀ wa ní àwọn olè olè ọ̀dà tó ń sí ọ̀dà. Yàrá tó ọmọ ìwúrà àwọn ọmọ àtẹ̀gbá tó ní ìlú ní àwọn ọmọ àtẹ̀gbá. Gẹ́gẹ́ bí ìwé ìdìbò àwọn àlùfẹ́ ẹgbẹ́ ìdílé ìgbà kan àwọn ọmọ àtẹ̀gbá tó àlùfẹ́. Káwá tẹ̀lé kó lórí orí tẹ̀lé ìlẹ̀ ìlú láti ẹ̀kú àwọn ìlú gbogbo àyàn ló wá láti wá lọ lọ wọn wá bá wọn bá dé ní ìtàwọn àti ẹ̀ka wọn náà kàfún tẹ̀sán wa ká má mú wa ní ìlú fún tẹ̀sán wa àwọn náà tẹ̀sẹ̀ lórí ti wo bí ẹ̀ka tó lọ́dún náà gbé ìdá ìta wọn kò wá fún tẹ̀sán wa lẹ́nu ìta fẹ́ oríṣiríṣi wà láwọn àká. alhamdulilayi alhamdulilayi ìdákùnlọ ọ̀hẹ́ra na sọ́kì ìbéèrè yìí tí mo rí mú jáde nínú ìbéèrè yìí ẹ̀sìn bá mi òun náà ni pé àwọn mùsùlùmí à wa ẹ̀sìn bá mi sùn pé àwọn ẹlẹ́sìn mi ìwé sí kìnnì ìwé ìtakùrọ̀ àwọn pé gbogbo eléyìí eléyìí ò da eléyìí ò da eléyìí ò da pé ṣé gbogbo tí o bá ti síláyà nẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá ṣé kò lẹ́tọ̀ọ́ ni tòtẹ́ bá wọ́pọ̀ àwọn àlàyé tá à ń ṣe nípa ìjọba àpè ládàáda lẹ̀ níta à ń sọ pé kò lẹ́tọ̀ọ́ òun náà ní nǹkan tó bá jẹ́ bí ẹ̀sìn làáfin ṣe táwọn ẹbí òṣè tí òfin tẹ̀sí níta bá ti pè lẹ́sìn táwọn ẹbí òṣè ti tẹ̀sí òun náà ní bẹ́ẹ̀ bí fóònù lápẹ́jú yìí ẹ́ bẹ́ẹ̀ bí microphone bẹ́ẹ̀ bí plane bẹ́ẹ̀ bí ọkọ̀ gbogbo àwọn eléyìí kìí di nǹkan ẹ̀sìn ẹ̀sìn báwọn. tó téèyàn bá lò lọ́nà ẹ̀sìn tó lò tó fi ṣe nǹkan bẹ́ẹ̀ sìn ó gbà ládá àmọ́ kó o kàn ní mọ́tò lásán nìyí kò sí ládá bẹ́ẹ̀ o kàn ní fóònù lásán nìyí àwọn tó ẹgbẹ́ bá ń lo fóònù yẹn tí ẹ bá fi lo fún nǹkan dáadáa ló gbà ládàá kó fi ṣe nǹkan dáadáa irin tẹ́lifù àwọn nǹkan wọ̀nyí jẹ́ iṣẹ́ yẹn bá lo fún òun náà ni ó fi gbà ládàá rẹ̀ tẹ́ wá ní pé mùsùlùmí sakura wọn anabi sallallahu alaihi wasallam anabi ti sọ àsọlẹ̀ kalẹ̀ anabi lẹni tó bá sẹ̀mí dáadáa ẹ̀ńtẹ́mi rẹ̀ bá gùn ẹ̀ bẹ́ẹ̀ mi ti wà yóò ti gùn tó nìsí anabi lẹni tẹ́mi rẹ̀ bá gùn dáadáa ẹ̀ padà rí àwọn ìyapa ẹni tí ó pọ̀ gan nínú Islam àsọlẹ̀ anabi yìí anabi ní tẹ́ bá ti wá rí pé ìyapa ẹni yìí wá ń tẹ́lẹ̀ ntọ́ kálukú yóò máa sáré sí ntẹ́ máa wá kí onífà alaykum bi sunnati sunna mi lẹ́ máa wá kí lè ní anabi sèyí irú rẹ̀ náà ló ṣe dé sẹ̀ láwùjọ wa bí ọjọ́ ayé tẹ bọ́jọ́ ayé bẹ́ẹ̀ mi bá ṣe ń gùn sí i bọ́jọ́ ayé bá ṣe ń lọ ìgbẹ̀yìn sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdádálẹ̀ ó máa pọ̀ àwọn ìyapẹ́ ló máa pọ̀ ní ẹ̀sìn ìdọ́kàn tó bá gbé mùsùlùmí ni pé ó wá lọ lè máa wádìí pé kí ni súnà nẹ́bí òun náà nìyí táwa ń gbìyànjú láti ṣàlàyé pé gbogbo nǹkan wọ̀nyí tó jẹ́ nǹkan ẹ̀sìn yìí gbogbo aláyà nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ náà ní bẹ́ẹ̀ láyà nẹ́bí àwọn nǹkan tá a kakọ́ ẹ̀sìn yìí kí òsínlára ẹ̀sìn pé ọ̀dà èèyàn kú lápèjúwe nìsín sebe yẹn kú láyà nẹ́bí sallallahu alayhi wa sallam ẹ kí ni ẹ̀sìn ní ká ṣe ní yẹn bá kú òun làwọn sọ ìdẹ́sìn ní kéye ó ṣe ní yẹn bá kú báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ tó sì clear nǹkan míì táwọn yẹn bá tẹ̀ tún wá mú wá kún yẹn òun náà pè ládàá lẹ báwo la ṣe máa ṣe azkar bó la ṣe máa ṣe zikiri tọ́lọ́ bá abẹ́ abẹ́ ṣe láyé láyé lọ́wọ́ abẹ́ ṣe astaghfirullah bó la ṣe máa ṣe láyé anabi sallallahu alayhi wa sallam anabi tún mú hadithi wa anabi ní uddu bil anamil anabi ni ẹ máa fi ọmọ kan yín báyìí òun ni kẹ́ ẹ máa fi ka ogun tẹ́ bá ti ní àkàrò ó ní fa ìnáhùn náà màsùlá tó mú sàkọ́kọ́ fi yọ màlìkìyàmà tó bá dijọ́ gbéjà lìkìyàmà ọmọ kan yín gan àwọn náà ó sọ̀rọ̀ táwọn náà ó segin ni tí wọ́n béèrè ọlọ́wọ́ tó bá dijọ́ gbéjà lìkìyàmà pé ah mo jẹ́ ìfún lágbájá tẹ́wájú pé àwọn àlò wọn lo tẹ̀síbà ni wọn lo dẹ̀bí dùn ni lo kíní kan gbogbo bí tí bá rí kí máa ti máa lò ó ẹ̀sìn báwọn nìkan ìyẹn kọ́ ni ó máa sọ fún wa pé nǹkan yẹn nǹkan tó tọ́ ni àfi ká rí i pé bóyá ń tà nàbí sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ fún wa ni ẹgbẹ́ ká wo ní ti lápèjúwe ọmọ kan wa bọ́lọ̀ ti ṣe fún wa ẹ wo ní ti nǹkan tí ó ṣe ta òǹkà ni táwọn ẹbí ti máa ń lò táwọn tàbí ẹ ti máa ń lò alẹ́ sọ́kùnrin báyìí ó dàbí Ànábì sallallahu alaihi wasallam ní bá ṣe zikiri yóò lo ọmọ kàrẹ̀ mélòó ọmọ kàrẹ̀ ní máa ń lò márùn ní wọn bí kà so ọmọ kàrẹ̀ wa yìí nìkì kí ni ó wàá fà tí mùsùlùmí òfin ní lè lo ọmọ kàrẹ̀ táwọn ẹbí ti máa ń lò ẹ jẹ́ ká bẹ́ẹ̀ lọ́wọ́ ara wa tàbá wa rẹ̀ ní tó wá ní owó lo ọmọ kà òun fẹ́ máa lò Eh, eh, sunna nabi kéèyàn máa lọ mọ́ka ibo ló fi dí ẹ̀rí kó ti dégé ni ó ti parẹ́ débi pé padà wá dé kò kan tó fi pé àwọn èèyàn wá ní dá sunna mọ̀ yàtọ̀ sí bídíà ẹ wò ní tìǹbà yẹn tó pé tẹ̀síbà yẹn níbi àwọn èèyàn ti ka tẹ̀síbà yẹn kún pé kíni ìpè bígbà tó jẹ́ pé àpẹẹrẹ mùsùlùmí ni ẹ bá ti tẹ̀síbà yẹn tó pé ah, mùsùlùmí lẹ́ni gbọ́dọ̀ jẹ́ ẹ̀dínwá sí tó dẹ̀ jẹ́ pé tẹ̀síbà àwọn gan nípìnlẹ̀ gan ibi tó ti wá látọ̀dọ̀ àwọn sinagogo rẹ̀ ni àwọn kátólíkì ló ti wá àwọn kátólíkì náà ní tẹ̀síbá tá a bá mọ̀ ẹ máa gbọ́ àwọn kátólíkì ló ní tẹ̀síbá nípìnlẹ̀ ibẹ̀ làwọn mùsùlùmí ti dáadáa dálẹ̀ ẹ̀sán ti mú wa táwọn náà fi sọ pé àwọn máa fi ṣe kí ni àwọn kan máa fi sóǹkà ni ẹ̀sìn báwọn. tẹ́wájú kọ́má kọ́má ló sáúdì wù ẹ́ nígbà yà nàbì sallallahu alaihi wasallam tó jẹ́ pé àsìkò yẹn làsìkò tó májú ànábì ní khairul quruni qarni sẹ́ńtúrì tó dáa jù láyé yìí ànábì ní òun ní sẹ́ńtúrì tó wà ànábì wà mẹ́sì a sì ní tẹ́tùrì dáná bí wà bẹ́ẹ̀ ní kì wọ́n ń ṣẹbọ nígbà yà nàbì sallallahu alaihi wasallam àbí wọ́n ṣẹbọ tẹ̀síbọ̀ ẹ́ wọ́n sì ń se ní nígbà yà nàbì sallallahu alaihi wasallam nígbà yà nàbì àwọn tí mu ti ń bẹ sáà ti pọ́nífẹ̀ẹ́dì fún wa nígbà yà nàbì àwọn tó ṣe zìnà ń bẹ sáà nàbì náà lọ́rẹ́ nu nígbà tá a kó lẹ́yìn ànábì nígbà yẹ àwọn sábẹ́ ànábì ara àwọn tí wọ́n ti gbóró àwọn àdádálẹ̀ yìí nígbà yẹ àwọn abdullahi ibn Mas'ud radiyallahu anhu a rí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ àdádálẹ̀ ká máa fi nǹkan ka ṣe zikiri yìí ká kóra wa jọ ká máa wá wí la ilaha illallah ká máa wá fi kíní kàkà kò tí ẹ ti ti tẹ̀síwá báyìí gbà ẹ bí kóró dẹ̀bí dùn ó náà ni wọ́n sàjọ tí wọ́n wá fi ṣe fún ọ bí sì rí pé abdullahi ibn Mas'ud tó jẹ́ náà àwọn sábẹ́ ànábì ó sì dìde ó sì lọ sàkó wọn ó ní tẹ́ǹsì yóò bá lánàá ànábì mu sọ̀rọ̀ bá yẹ yín ẹ béèrè báwọn sábẹ́ ànábì ní bẹ́láyé ní òjì kù yìí gbàwọlà anábì lọ tán tẹ ti bẹ̀rẹ̀ sí sá gbogbo àwọn eléyìí lẹ́yìn sínú ẹ̀sìn tó bá jẹ́ pé eléyìí máa ń bẹ́ẹ̀ ẹ̀sìn anábì ni àwọn sàbí òní ṣe kíni wọn dìde ibi mo fẹ́ lò ní pé kò sígbà tó mọ́ tó gbà anábì kò sígbà tó mọ́ tó gbà àwọn sàbí táàtún lò mọ́láyé kò sígbà tó mọ́ tó ìgbà àwọn tó tẹ̀lé àwọn sàbí ọgọ́rùn ọdún mẹ́ta àkọ́kọ́ òun làlẹ́bí sọ pé àwọn àsìkò tó lóore jù nù tòun ti bẹ́ẹ̀ nínú àwọn ọgọ́rùn ohun so ibi tá àìdá bá ti wá ní ti ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí nù wọ́n ní ti wá láwùjọ àyínà a máa ní nǹkan táwọn onímọ̀ tó kò dáa àmọ́ gbàtà fà ti dé àwọn adákẹ́ ẹni tẹ́lẹ̀ ní ni bá fà alágbájá ti dé ẹ ibi ibi ti rí náà ní ibi ọ̀rọ̀ pé ti fẹ́ fa tẹ̀síbà mọ́ká tẹ̀síbà ti dáa náà nù tọ́lá wá rí pé àbá kan ti tó jẹ́ bídíà wọn ní ti fà àwọn ara bí ni ìpè a ní lọ lè mú ẹ̀rí látọ̀dọ̀ ànábì a máa mú lára ìlú nígbà tí dubai yìí tó bá ti dé a máa mú láre èèyàn kan pé a bá ti dé èèyàn yìí tó bá ti dé so eléyìí kò sì yẹ rí bẹ́ẹ̀ so súnà nàbì sallallahu alaihi wasallam náà wà ló ìka wa mẹ́rin lórí ìdúrà èló là ń sanwó lójúmọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala èló la fi rà kò ná wa lówó tẹ̀síbà ni yóò tún tẹ̀ ra tẹ̀síbà ni yóò ná lówó kọ́lá wo sì ló rà ẹni tó fún ọ náà rà ni ẹ̀dìbà ní ìlà èmi ọ̀la tẹ̀mí wọ́n fún mi ni yóò ná ẹ̀ lówó Ànábì sallallahu alaihi wasallam wá fún aláwọn nǹkan tí ò ní ná wa lówó gbogbo àwọn nǹkan tó bá wá tẹ̀ wá lọ́nà tánàbí mú wá fún wa ní máa wá ń jẹ́ ìnira fún wa látara kíni látara bá àlágbọ̀ ìsúná nàbí sallallahu alaihi wasallam dáadáa yóò máa jẹ́ ìnira fún yàn ẹlòmíì ó fi bá kó ná owó rẹ̀ kó ná owó yẹn kó ná ná ná ná lórí nǹkan tó jẹ́ nǹkan nù ju nǹkan tí ó ṣe ní súnà nàbí sallallahu alaihi wasallam tí ò ní ná lówó lọ so àkórí ìdáhùn béèrè sí béèrè yẹn ni pé wọ́n ń ṣe mọ́kà yìí tẹ̀rí o ẹ̀dínbà oníṣe so nítorí jẹ́ ìdí fún wa òun náà ni pé kí ni kí lọ́lọ́run wí kí lànà bì wí so tí wọ́n àná bìí sàlàyé fún wa pé sábà ti wà láwùjọ tí gbogbo ẹ bá ti dàrú mọ́ra wọn tún láti ní ká máa sàlàyé ká máa sàlàyé fáwọn èèyàn á gbọ́dọ̀ torí bẹ́ẹ̀ nìkan wò yàn pé àwọn kan wá ń wò wá àbáwọn kan wá ń fìyàn sí rárá o níta wa ní bùkátà sí ni pé ká sàtúntì ẹ̀sìn ẹ̀sìn báwọn nìkan torí pé ẹni tí ó gbọ́ ó gbọ́ ẹni tí ò ní gbọ́ kò ní gbọ́ ẹ̀sìn báwọn Allahu ta'ala a'lam. Naam. Naam. Àwọn bẹ́ẹ̀ náà naam naam. dábìlẹ̀ ìlúwa ilé fi wọ́n ti fáwọn òbí wọn jáde fún wa wọ́n ti ń ṣe é ṣe fún wa wo bọ́ọ̀lù wọn yóò ṣe lọ́wọ́ tó ti dẹ́kọ̀ dábìlẹ̀ dábìlẹ̀ amẹ́ríkà ti fojú kọ dábì pé dábì ń ṣe ìrìnà kò lè ṣe ẹ̀rí o ìké mọ́lẹ́dẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ kan tó ní wọ́n ti fi náà nù láwọn àfà àdúgbò pé wọ́n ti máa mẹ́rẹ̀ fún ara mi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà nù nínú ẹ̀yà lọ́wọ́ fún ara mi àfọ̀ àbò láti naam sẹ́ẹ̀rí boko haram ẹ fà balẹ̀ sẹ́ẹ̀rí àwọn sáńpẹ̀ ní boko haram amadu sáti wá. ẹ ẹ ẹni sùúrù ẹni sùúrù sẹ́ẹ̀rí ẹ bá gbọ́ sẹ́ẹ̀rí yusuf dẹ́ sọ yìí yusuf dẹ́ sọ yìí ẹ fà balẹ̀.

ẹ̀hẹ́n yíwọ̀n ọ̀tọ̀ ọ̀tọ̀ lélẹ́yìn